Besides the work area, articulated vehicles going to or coming from Ijebode should use the Badon Lagos Expressway to connect their way after the work area. Pedestrian crossing has been provided near the construction sites at both locations. Adequate signages will be installed at strategic locations to caution motorists ahead, while road traffic officials will be on ground to direct traffic round the day. Once again, the bridges at Agara along Akala Way and Oduono Kekere along Ijebode Road will be blocked for reconstruction from Tuesday, November 21 this year. The works will take about six months. We urge all stakeholders to cooperate with the workers to ensure a successful and timely execution of the project for the benefit of all. IUFMP say no to flood. falafala. Fresh FM. ṣe bòmílà kò dẹ̀ ṣe ta mi sí ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. Ajábalẹ̀ lórí Fresh FM Ajábalẹ̀ lórí Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde tó ní ìròyìn kálẹ̀ kákọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM lórí Fresh FM. Ajaabale. ajá balẹ̀ ìròyìn àmọ̀ tún kí yín kú ojúmọ́ kú ojúmọ́ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibikíbi tí ọwọ́jà ìkànnì fresh one zero five point nine fm tó tún fẹ́ dé fún tàárọ̀ òní akínyín wípé kẹ ẹ lówó kẹ ẹ lọ́lá kẹ ẹ lọ́rọ̀ eléyìí tó pọ̀ rẹpẹtẹ ẹ ṣeun bẹ́ẹ̀ tún ṣe darapọ̀ mọ́ wa lórí ìròyìn àjá àbálẹ̀ yìí náà ti mọ̀ pé bí ṣe ń gbóná yọrùkú lálálá nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà òun náà làwa náà ti ṣetán láti máa bó o sí etí gbọ̀nyìn torí bá méjì kọ́ torí ike tí yín ó mọ̀ bàdí sí bó ṣe ń lọ nígboro ayé ni àwọn kókó kòkó kókó tó wá kọ́kọ́ ṣùyọ láwọn ojú ọ̀gbagadẹ ìwé ìròyìn tó wà wòde fún tàárọ̀ òní ó náà lákọ̀ọ́kọ́ mọ gbèsè tí gbọ̀nyìn a ṣe ní kókó kó ni o kí kókó ọ̀hún mọ́ padà lọ papọ̀ jù kọ́ lọ dí kókó ìwé ìròyìn The Nation, Nigerian Tribune, Vanguard àti The Punch òun náà ni mẹ́rẹ̀ẹ̀rin tó ṣe bẹ́ẹ̀ tó bá wà wòde fún tàárọ̀ òní Ramat kájọlá ọ̀làǹrẹ̀wájú ló kọ́ mi bẹ́ẹ̀ bá sì ti gbóhùn arábìnrin ẹ mọ̀ gbóhùn arákùnrin arákùnrin bó o ní ah, ṣe ń fọ́ lómi sọ́ọ̀mù mi omi kan tiẹ̀ wà ń bí omi kan wà ń bí ọ̀yà bá ń fi jóge omi kan wà ń bí àmọ́ gbé ìlúwe náà ni bó o wà ní báyìí àmọ́ dúpẹ́ <laughs> a mọ̀ ń forí ìtì kélédùn adàkùn kó mọ̀ ó pa mọ̀mọ̀ ni orí ò ní pa ó mọ̀ ti fẹ́ sọ́ọ̀tà wà báyìí tá a fi kó òun tágo yìí ó fi eré kọjá lórí wa. ṣé n kọ́ lẹ́rìn kan lánàá ni mò ń sọ fáwọn èèyàn kan pé sórí àsìkò bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ṣe rí báyìí kò tó rò ó kéèyàn ó má ṣe kọjá àyè ara rẹ̀ ni o hmm. mo ní sórí mi mọ̀ ṣe báyìí èmi máa ń rògì hundred naira láràárọ̀ lójoojúmọ́ mo wá wò pé ah, ó ti wá sú mi n tí ń pọ́n fifty naira tẹ́lẹ̀ ni wọ́n á pọ́n lọ́ndẹ̀ naira náà ní ìsìn èmi náà yà kúkú bọ́ ọjà mo kúkú mọ ògì ṣe ah, mo yà kúkú ra àgbàdo mo ra ka bàbá mo lọ lẹ́rọ mo ṣe ní ìsìn owó mi ń ti bẹ́ẹ̀ ń gbọ́wọ́ mi so ohun tí mò ń sọ ní pàtó ni pé àwọn nǹkan kan táwa náà bá mọ̀ pa lè hmm. ṣe tó jẹ́ pé tí ò ní jẹ́ pé gbogbo nǹkan lè yóò sàmọ́ rà rà tí ó fi hmm. wá sú yàn hmm. ẹ̀jáwá náà mọ̀ ọ̀dọ́gbọ́n sí gba bẹ́ẹ̀ mọ́ kò gba bẹ́ẹ̀ mọ́ ó ti dẹ lẹ́wà àṣàpọ̀ báyìí ó ti di o ṣe bó o ṣe máa ní all right ẹ cheun cheun bí ojú ọ̀nẹ̀ adébáyọ̀ fálékè ló kọ tèmi ẹ jẹ́ á bẹ̀rẹ̀ àwọn àkòrí tòórọ òní arábìnrin hmm? èèmọ̀ ń bẹ̀rùn. ó dá lójú ọ̀gbagadè ìwé ìròyìn the nation tó jáde fún tàárọ̀ oníjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà sọ̀rọ̀ o kò sì sọ̀rọ̀ fáwọn ẹlòmíín àwa tá a jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà ló ṣàlàyé ọ̀rọ̀ fún pé bí nǹkan ò bá dáa ẹ̀yin náà kúkú mọ̀ pé kòkò tí ó jata ni ìdí rẹ̀ ó kọ́ gbóná o àáké tí ó sì joyin inú àpáta kò ní mm. wẹnu àáké kọ́lọ̀ ó ṣàánú wa ó ní ṣe rí gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ lásìkò tá a wà yìí ó pọn dandan kó ṣẹlẹ̀ kó rí bẹ́ẹ̀ hmm. torí báwọn àyípadà ọ̀tun ìgbésẹ̀ ọ̀tun tí ó bá wáyé lórílẹ̀‐èdè nàìjíríà àfi kó rí ó kọ́kọ́ ta àwọn ọmọ ilẹ̀ yìí níwọ̀nba ó nítorí àríbi yẹ sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí òun náà ń ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún. Hmm. ní ìta gbangba ìwé ìròyìn punch fún ti ọ̀rọ̀ òní ẹgbẹ́ labour wọ́n ní àwọn ń fẹ́ ìdàpọ̀ mímọ́ Àtíkù NNPP ní kọ́ndíṣàn wà ńlẹ̀ o bí àbá ní ìdàpọ̀ mímọ́ ìròyìn yẹn pé ṣé ìdàpọ̀ mímọ́ ni àbí ìdàpọ̀ òdì hmm. ẹ bẹ̀rẹ̀ sí ni máa gbọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ bá a bá débi ọ̀gbagadé ìròyìn. lójú ọ̀gbagadé ìwé ìròyìn Nigerian Tribune ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣé ò gbàgbé wípé wọ́n ti ní àwọn bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní ṣùgbọ́n wọ́n ti wáá ṣe ìpàdé pọ̀ báyìí wọ́n ní ọkàn wọn ti balẹ̀ o wọ́n ti mú ìdálọ́wọ́ kọ́ dé bá ìyanṣẹ́lódì eléyìí tí wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti ṣiṣọ́ lójú ẹ̀ tẹ́lẹ̀ pé ó yá o káwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí ní bùkẹ́diwọ́ kí wọ́n mọ̀ wo iṣẹ́ níran ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà náà lòun òun náà kábàámọ̀ akọlù èyí tí ṣe sí ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ NLC tó sì sọ di mímọ̀ pé ìwádìí ti ń tẹ̀sọ̀wọ́ wájú nípa kápápá òun náà ni wọ́n fi páńpẹ́ òfin gbé àwọn olubi ẹ̀dá tí wọ́n ṣe àkọlù sí ààrẹ ẹgbẹ́ NLC. Hmm. Wálé Ẹdùn ti sọ̀rọ̀ ó ní ìjọba àpapọ̀ ṣetán láti mú ìmúpadàbọ̀sípò bá ètò ọrọ̀ ajé wọn ó fi ọrọ̀ ajé Nàìjíríà pèsè iṣẹ́ wọn ó sì fi má dínkù bá ìṣẹ́ àtòṣe ìròyìn ń pé wẹ́dọ̀ ń sá Hmm. ìta gbangba Vanguard fún tòní ni wọ́n kọ sí o. níta gbangba The Nation àti Nigerian Tribune àwọn méjèèjì ló jọ gbé ìròyìn kókó eléyìí tí mo fẹ́ mú wá sí ti gbọ̀nyìn o lórí bí wọ́n ti ṣe ní àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà mẹ́tàdínlọ́gọ́sàn níye tí ìjọba ilẹ̀ saudi arabia tó dá padà pé awo ò gba àwọn ìwé àṣẹ ìrìnnà yìí wọ́n ní ọ̀nà tí ò tọ́ òní ẹ̀ fi gba àwọn ìwé àṣẹ ìrìnnà ọ̀hún o bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ọkọ̀ òfurufú earpiece náà ní ní táwọn ṣe ó bójú mu kò sí láìfi kankan ń bẹ̀. lórí bí eh, ojú òpó bí nǹkan ṣe wọ́n ṣe ń fẹ̀ kẹ̀kẹ́ sí inflation nìyẹn hmm. wọ́n ní wọ́n ti rí di bó ṣe rí bẹ́ẹ̀ o owó oúnjẹ tó wá gbówó lórí bíi kàsí nǹkan lásìkò yìí lọ́ọ́ fa inflation tó tún ti lọ sí two point eh, twenty seven point three three percent ìròyìn ẹ̀ ń pè nǹkan máa dé o. Hmm Vanguard náà lọ kọ o. Ọlọ́run ṣàánú lórí bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe láwọn ń gbé ìgbésẹ̀ lóní kánmọ́nkóbó láti fi lè pagidínà bí ìṣẹ́ òun òṣì bí ṣe ń fẹjú kẹ̀kẹ́ sí lórílẹ̀-èdè Nàìjíríà tẹ́bi ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́ náà sì ń bá àwọn ọmọ ilẹ̀ ìfinra ẹni tí í ṣe igbákejì ààrẹ ilẹ̀ yìí Kashim Shettima òun ló mọ̀ ti ka àwọn nǹkan kan kalẹ̀ léyìí tá a lè fi tètè gbógun ti ìṣẹ́ òun òṣì tòun ti ebi òpàgbà fọwọ́ mẹ́kẹ́ ó ní ètò ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ni o àti kéèyàn oníṣẹ́ ọwọ́ mọ́kànjókòó pé ọ ṣàṣọ táì ni hmm. àfi kọ́ ṣàṣe eight to five hmm. eight to four ó ní ètò ẹ̀kọ́ lóòótọ́ ó dádúró gédéǹgbé hmm. kéèyàn ó sì níṣẹ́ ọwọ́ náà àwọn ọ̀nà tá a lè gbà láti fi dẹ́kun iṣẹ́ òun òṣì yìí nù. iléeṣẹ́ aṣojú ilẹ̀ Saudi Arabia embassy wọn ti sọ pé ọmọ Nàìjíríà tí wọ́n jẹ́ mẹ́tàdínní ọgọ́sàn-án one seventy seven tí wọ́n dìpọ́ọ̀tù padà sílé torí pé wọ́n tako ìlànà ìwé ìrìnnà tá a mọ̀ sí visa ni wọ́n ní wọ́n tako visa rules hmm. ìròyìn ẹ̀ ń pè ìyá ìta gbangba punch fún tòní ní àkèrè ẹ̀kọ́ yẹn náà sí o. ok níta gbangba ti Nigerian Tribune bákan náà ìpínlẹ̀ Èkó arómisálẹ̀ gbẹlẹ̀gbẹ́ ilé-ẹjọ́ kò tẹ́mi òun ló ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé Sanwó-Olú Sanwó Èkó òun náà ló jáwé olúborí nínú ètò ìdìbò sípò gómìnà tó wáyé nípínlẹ̀ ọ̀hún. tọ ẹ jẹ́ tún lọ wo àkòrí ìròyìn kan níbi tí ìjọba ìpínlẹ̀ èkó tí wọ́n ti lọ rèé fìdán àwọn tí ń ta awóróbo nírònàrònà gbogbo àwọn street traders pátápátá wọ́n ti tú wọn kámbi wọ́n bẹ pàtẹ́wóróbo wọn hmm. ìròyìn yẹn ń bẹ ní ìta gbangba The Punch ààrẹ bọ́lá ahmed tinubu ó tún mú àfọkànsìn ọ̀tún àti ìfọkànbalẹ̀ ọ̀tún fún àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà pé ẹ lọ́ọ́ fi ọkàn balẹ̀ ńgbà aláwa ló kàn àkókò máa ń tà ń ṣe ṣe rí ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè nàìjíríà tó jẹ́ pé ó ti fẹ́ máa fi àyàwọ́ tí ò wá rí ẹsẹ̀ dúró re báyìí àwọn ṣe tán láti tètè jí gìrì sí i padà pé kí òun náà ṣe bẹ́ẹ̀ kó dìde kó sì fi ẹsẹ̀ rẹ̀ méjèèjì dúró re kó kò ní ti ń fàyàwọ́ káàkiri orílẹ̀-èdè yìí. tọ́ ajá àbálẹ̀ ìròyìn mm. lórí ìkànnì alárààgbà ìdá yín Fresh FM one oh five point nine níbi tí a ti ń ṣe bẹ́bẹ́ àkòrí lásán lẹ gbọ́ yìí o àyà àmọ́ lórí eh, igun ìtajà lọ́hùn bẹ́ẹ̀ni bàbá sì padà dé ìgbà náà lẹ́ẹ̀tọ́ mọ tó ń ṣe. lẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀ bàbá dami mọ́gò olè sàmúlò alọ́ńbọ̀ wá síbàdàn ìwọ ló kàn láti sọ tẹsímọ́nì. gbogbo ìlú ìbàdàn lápapọ̀ ló máa sọ̀rọ̀ ẹ̀rí bí wòlíì máa jẹ́ mu pírọ́fẹ́sì sàmúlò alọ́ àti ológun ti CAC Grace of Mercy Diamond Day pàtí dẹ́sẹ̀ wọ̀lú Ìbàdàn pẹ̀lú ìfàmì òróró yẹn agbára o lọ́jọ́ Saturday eighteen àti Sunday nineteenth November ìpàdé májẹ̀mú yẹn náà ní òwúrọ̀ àná àti ìfàmì òróró yàn Money of Mercy with anointing service àkórí ẹ̀ divine ẹ̀ ìrànlọ́wọ́ látòkè lọ́dún tí ń parí lọ inú ìpàdé ọjọ́ méjì nílùú Ìbàdàn méje èsù ti fẹ́ péré òpin ọdún fún gbogbo olùgbé Ìbàdàn ìrẹ́rẹ́ òní dàpínlẹ̀ ọ̀pọ̀ ọ̀rẹ́ sí ọlọ́run àlàyé àtàwọn olórin ẹ̀mí bíi kẹ́mi ní ó bò tẹ̀mí tọ́pẹ́ ọmọ alágbàwí Wọ́n á máa kọrin ẹ̀mí. Wòlíì Sàmúlò Alọ́ Adámímúgo. Wọ́n á máa da òróró ìgbẹ́dídé àti ìtura lé gbogbo èèyàn lórí. Lọ́jọ́ Sátọ́dẹ̀ eighteenth November. Aago méjì òwúrọ̀ seven a.m. Lọ́jọ́ Sunday. Aago mẹ́fà ìdájí six a.m. la ó padé. Dayland Event Center. Àpòsí Gbaremu Market. Barak Buster. Sango ẹlẹ́yẹlé ròdùn Ìbàdàn la ó ti pàdé o. Bẹ́ẹ̀ láyé wọ́n náà wọ́n kánsẹ́lì máa wà láti rí wòlíì. Everybody ti rọ́kùnkùn kẹ̀kẹ́ mi gbóró títì. Pọ̀pọ̀ ṣíṣí gbàgbà gbogbo yàtá yóò tó oṣù kejìlá ọdún. Tí gbogbo ìlú máa ń tàn yín yín yín torí ìpọ́dún kérésìmesì ń bọ̀ dẹ̀dẹ̀. Àwọn ìwé a máa fò fayọ̀. Torí pé wọ́n ti mọ̀ pàmò àmà dárayá pẹ̀lú nǹkan ìṣeré lọ́lọ́kan ọjọ́ kan lójoojúmọ́. Ní gbàgede ilé orin music house fresh fm challenge Ìbàdàn. Tọ́dún ìtura yàtọ̀ pínpínrin kéke pélékele kékeré kéka. Torí pé radio stations mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló papọ̀ sójú kan. fresh fm one oh five point nine tiwantiwa radio àti sí Blast FM nineteen point three ló ń ṣàgbékalẹ̀ bàbá kérésì tọdún yìí o. ní gbàgede orin music expression fm challenge ìbàdàn three thousand naira ẹgbẹ̀rún mẹ́ta lọ́mọ kọ̀ọ̀kan máa sin láti wo bàbá kérésì lọ́dún ìdúgbẹ̀mú ẹgbẹ́tẹ́. ó tẹ̀ sí máa mọ̀ púpọ̀ tó wẹ̀ lọ́lẹ́lẹ́ yìí. ọjọ́ kọ̀ọ̀kan lọ́mọ kọ̀ọ̀kan máa jẹ́ ẹ̀bùn rabandẹ̀ rabandẹ̀. bíi pọ́ọ̀tì ilẹ̀ rẹfrigirétọ̀ plasma tv ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ kúkà àpò ìrẹsì òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìfàfàlálà fàlálà ẹ̀rí pojúra wọn lọ. àwọn ọmọdé a máa bá dọ́ta yín ká yé fẹ́lẹ́ yà fọ́tò. gbọ́dọ̀ àwọn òṣèré orí ìtàgé. olórin sẹ̀wọ̀sẹ̀wọ̀. àtàwọn adẹ́rìn bẹ́ẹ̀ kẹ́ ni stand up comedians. gbogbo àwa òbí àtàlágbàtọ́. ilé ìwé lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ níjọ níjọ. ẹ̀ka ètò ìṣèjọba nípínlẹ̀ ọ̀yọ́. ẹ jájọ múnú àwọn ọmọ wọ̀nyí dùn ká so níbọ̀ kí wọ́n wo bàbá oṣù kejìlá dísẹ́mbà one títí wọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá dísẹ́mbà twenty four ọdún yìí. yóò túbọ̀ làwọn ọmọ mẹ́rin bàbá kéré secret chef láàfin rẹ̀. mùkúlùmù kẹ jara ọ̀tọ̀ iṣẹ́ ní fáwọn ọmọdé àtàwọn òbí tó mọ iye ọmọ. ẹ gbà bẹ́ẹ̀. kérésìmesì adúlé adún ọlọ́wọ́ adún alámọ̀ èlò màrè jẹ́ ṣọpọ̀ ẹ̀ o. Come closer. That is the sound of millions of Nigerians with hope and aspirations going about their day with one simple goal to win in life despite all odds. Now, listen closer. Congratulations! The Entrepreneur Award of the Year goes to Of Reaching Your Full Potentials. In a world of uncertainties, you need all the help you can get to stay protected so that nothing stops you from being your best self. Visit www.lasacoinsurance.com or call us today to get a Lasaco insurance plan to keep you covered for life. At Lasaco Assurance, we go the distance with you so that your dreams can become reality because truly, if it matters to you, it matters to us. Lasaco Assurance PLC, a friend you can trust. Olá, irmão de má bẹ̀rù ìwọ ilẹ̀ nítorí olúwa yóò ṣe ńlá joeli oríkejì ẹsẹ̀ kọkànlélógún èyí ni àkórí ìsọjí orí náà fáà revival twenty twenty three ọlọ́run tó ń ṣe ohun ńlá ló gbin igi fáà revival tó ń rúwé lọ́dọọdún pẹ̀lú gbáǹkọ́gbìn iṣẹ́ ìyanu tó ń ṣẹlẹ̀ tí kò bá sú ọlọ́run láti máa dá sí ọ̀rọ̀ ayé àwọn ènìyàn ní fáà revival èṣe tí ọ̀rọ̀ ayé rẹ yóò wá fi sú ọ pakétímọ́lẹ̀ láti wá darapọ̀ mọ́ gbọ́lọ́gọ̀ bíi tirẹ̀ láti tọ́ agbára ọlọ́run yìí wò fún ìgbàlá ọkàn ìwòsàn ìtúsílẹ̀ àti àṣeyọrí lórí òwò àti iṣẹ́ rẹ̀ àwọn tí ọlọ́run yóò lò nípasẹ̀ jésù kristi ni rev noah ad ìdájí ọ̀ṣun reverend gbẹ̀ngà kòtìlà pásọ ayọ̀ jẹ́jẹ́ àti àwọn olùgbàlejò àgbà prophet pf ọwá àti reverend mrs co ọwá àkànṣe ìpàdé àdúrà wà lójoojúmọ́ fún àwọn tó wojú ọlọ́run fún ọmọ láago mẹ́sàn-án àárọ̀ tí fáàrí bàbà gangan yóò sì máa wáyé láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ láti sunday november nineteen títí di saturday november twenty-five àṣekágbá ní ìsìn àjọyọ̀ àti ìdúpẹ́ ní sunday november twenty-six láago mẹ́wàá àárọ̀ ibi ìsọjí ní christ bible miracle church pf ọwá crescent adéyẹmọlé àwòtí mọ̀lété ìbàdàn jésù ni olúwa. táyé mi na as man pass man na im hotel pass hotel o no be for mouth academy suit na industry leader for hotel business for naija academy suit no dey carry last for better better facilities wey dey put us for top position apart from world class suits and rooms wey get free wi-fi our olympic size swimming pool na baba large parking space dey our food dey delicious we staff na professional to the core for academy suits our security dey tight with armed security personnel and the CCTV cameras for surveillance. We get Ogbonge event centers plus include conference halls. My people, na quiet and serene environment Academy Suit today o. Come check us out now. Academy Suit today Ososami Road, Okeado and the Old Ife Road for Ibadan. Another branch today Abeokuta for Ogun State. Taliwaya na zero zero zero zero zero eight nine nine two three zero. Academy Suit. Oga at the top. ẹ̀yin ọmọdé ẹ dìde àkókò baba kérésì ti wọlé dé tọdún ètò peléke fresh fm ìbàdàn last ninety eight point three fm àti tiwantiwa one oh six point five fm ló ń pàwọ́pọ̀ ṣàgbékalẹ̀ baba kérésì tọdún yìí fáwọn èwe gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe lọ́dọọdún a tún ti fata fepo fiyọ̀ sí kó lè wà fantasi báwọn ìwé bá ṣe ń wọlé wo baba kérésì tán gbàgbọ́ kabiti kabiti wọ́n tún máa fẹ̀bùn ilẹ̀ deep freezer tẹlifíṣàn home theatre washing machine àpò rẹsì gálọ́nù òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe fàjẹ́ ní baba ṣe ń ṣèdíje lọ́lọ́kùn òjọ̀ kan bíi ijó jíjó ìlú lílù ìrìn oge ṣíṣàfihàn ọgbọ́n àtinúdá àtìdíje tá a mọ̀ á jìgbìjìgbìjìgbì ojoojúmọ́ nìyí ọmọ ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ látọjọ́ kẹ̀ní sọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá ti baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm ó fi máa wà ń kalẹ̀ àwọn nǹkan ṣeré ọlọ́kùn ọ̀jọ̀ kan pẹ̀lú àwọn nǹkan tó lè múnú àwọn èwe wa dùn fún wọn lóye mọ́ni gbàgbé láti pèsè sílẹ̀ bẹ́ẹ̀ sì máa pàdé àwọn ògbóǹtarìgì òṣèré àwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni òǹkọrin àti gbogbo pèdèpèdè fresh fm blast fm pẹ̀lú tiwantiwa fm tí wọ́n sì máa fara kẹ́ra pẹ̀lú àwọn èwe wa. dókítà yínká ayéfẹ́lẹ́ ọjà ni ó máa gba àwọn èwe lálejò tí ó sì máa bá wọn ya fọ́tò bá wọn dọ̀wẹ́kẹ̀. ẹgbẹ̀rún mẹ́ta three thousand naira lówó wọlé baba kérésì ọmọ kọ̀ọ̀kan táwọn ọmọ owó sì máa lọlé pẹ̀lú ẹ̀bùn tó léke nǹkan pẹ̀lú ẹ̀rín kéèké lẹ́nu wọn. aago mẹ́jọ àárọ̀ sago márùn-ún rọ̀lẹ́ baba kérésì wọ́n fi máa wà ń kalẹ̀ lójoojúmọ́. challenge ìbàdàn ẹ̀yin èwe ẹ sọ fún dádì àti mọ́mì alágbàtọ́ àtàwọn bàbá kérésì fresh fm blast fm àti tiwantiwa fm lẹ́fẹ̀ẹ́ lọ wò alala olólo alalala lólólo. Oh, oh. ọlọ́run bàbá lọ́la. fire pentecost twenty twenty three fire pentecost outreach ministry pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ cac table of blessing district headquarters ìyànà bódìjà ọjọ́ ìwó road express ìbàdàn lọ́sọ̀dúngbọ̀wọ́ ẹ̀ ìpàgọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú workers and ministers fire conference ní sátidé ọjọ́ kejìdínlógún oṣù kọkànlá ọdún yìí láago mẹ́wàá àárọ̀ ìsọjí alágbára ni ó wàá bẹ̀rẹ̀ ní monday ogúnjọ́ di thursday ọjọ́ kẹtàlélógún oṣù kọkànlá ọdún yìí láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ àyẹ̀wò ìlera ara wa lọ́fẹ̀ẹ́ láàfin bẹ̀rẹ̀ ti friday ọjọ́ kẹrìnlélọ́gbọ̀n láago mẹ́sàn-án àárọ̀ ìṣọ́ òru ooru tó gbóná janjan láfi káàdì ẹ̀ lálẹ́ friday bákan náà látago mẹ́sàn-án alẹ́ dàárọ̀ kùtù sátidé ẹ̀la ahọ́n bíi ti náà kò rí fáyà tọdún yìí bó ti wù kó gun ayé rẹ̀ ó pọ̀ tó ẹ̀la ahọ́n bíi ti náà jòwòrùn lórúkọ jésù à ń retí àwọn ikọ̀ olúwa wọ̀nyí pásọ ẹ̀sọ̀ gbìyìrò pásọ ẹ̀mú albert pásọ fẹ́sọ̀ sọdún ayọ̀ pásọ ẹ̀mí aláwọ̀dé pásọ paul oni àti prince adéríbigbé pẹ̀lú ọ̀pọ̀ olórin ẹ̀mí wòlíì joshua ajífowówẹ̀ bàbá fàyà ni ó gba gbogbo alálejò fún àlàyé pé zero zero three zero eight one one four zero one fire pentecost twenty twenty three ìyànà sọgbàkọ́bódìjà ìbàdàn 18 to 24 November is going to be powerful. Be there. Our royal majesty ẹ gbáradì àsìkò tó ti tó tariwo bẹ̀rẹ̀ kó dàdí omidan tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ fún tọdún twenty twenty three èyí ni ó sì pé ìgbà ogún tá a ti ń dádí ẹwà fáwọn omidan wa nípìnlẹ̀ ọ̀yọ́ ìtàgé ti wà ní sẹpẹ́ mayor essex brand ti ṣe tán láti gbà wá lálejò nínú gbọ̀ngàn felicia ti ń bẹ ní jọgọ́ center nìbàdàn omidan tó bá gbégbá òrókè náà lọlé pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ti ń kàmì tótó látọwọ́ and sports resort ẹ̀yin omidan ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀ tamara ẹ̀ wá ṣàfihàn ẹwà àtọ́gbọ́n ti máa mú yín tayọ lóòrèkóòrè fọ́ọ̀mù ìkópa ti wà lẹ́ka akéde àti ìpolówó ọjà ìkànnì fresh fm ìbàdàn pé zero eight zero three seven one seven eight zero four three dídádìẹ wà fúnmidà tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ ti tọdún twenty twenty three sunday ọjọ́ kẹta oṣù kejìlá yóò wáyé báyìí dípò ọjọ́ kẹwàá tá a ti ń kéde tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú gbọ̀ngàn felicia ti ń bẹ ní jọgọ́ center nìbàdàn bẹ̀rẹ̀ ní dídí aago méjì ọ̀sán ẹgbẹ̀rún méjì náírà lówó wọlé gbogbogbò ìjókòó ọlọ́lá lẹgbẹ̀rún mẹ́wàá náírà òmìnira tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ ti twenty twenty three agbátẹrù ìpolongo tiwantiwa one zero six point five fm fresh fm Ibadan àti blast ninety eight point three fm. ìbàdàn ó tún ti yá kúkú kẹ̀kẹ́ mi gbóró títìtì. Pọ̀pọ̀ ṣíṣí gbàgbà gbogbo yàtá yóò tó oṣù kejìlá ọdún. Tí gbogbo ìlú máa ń tàn yín yín yín torí ìpọ́dún kérésìmesì ń bọ̀ dẹ̀dẹ̀. Àwọn ìwé a máa fò fáyọ̀. Torí pé wọ́n ti mọ̀ pé àwọn a máa dárayá pẹ̀lú nǹkan ìṣeré lọ́lọ́kan ọjọ́ kan lójoojúmọ́. Ní gbàgede ilé orí music house fresh fm challenge Ìbàdàn. Tọ́dún ìtura yàtọ̀ pínpín kéke pélékeléke kéléke ká. Torí pé rédíò sessions mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló papọ̀ sójú kan. fresh fm one oh point nine tiwantiwa rédíò àti Blast FM ninety eight point three ló ń ṣàgbékalẹ̀ bàbá kérésì tọdún yìí o ní gbàgede orin music expression fm challenge Ìbàdàn three thousand naira ẹgbẹ̀rún mẹ́ta lọ́mọ kọ̀ọ̀kan máa sin láti wo bàbá kérésì lọ́dún ìtúgbẹ̀mú rẹpẹtẹ. ó tẹ̀sí máa mọ̀ pọ̀ pọ̀ tó wẹ̀ lọ́lẹ́lẹ́yìí ọjọ́ kọ̀ọ̀kan lọ́mọ wọ́n máa jẹ́ burabandẹ rabandẹ. bíi pọ́ọ̀tì ilẹ̀ rẹfrijirétọ̀ plasma tv ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ kúkà àpò ìrẹsì òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìfà falala falala. sẹ́ẹ̀rì pojúra wọn lọ. àwọn ọmọdé a máa bá dọ́ta yín ká yé fẹ́lẹ́ ya fọ́tò. gbọ́dọ̀ àwọn òṣèré orí ìtàgé olórin sẹ̀wọ̀sẹ̀wọ̀ àtàwọn adẹ́rìn bẹ́ẹ̀ kẹ́ ni stand up comedians. gbogbo àwa òbí àtàlágbàtọ́ ilé ìwé lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ níjọ́níjọ́ ẹ̀ka ètò ìṣèjọba nípínlẹ̀ ọ̀yọ́ ẹ̀ka jọ mú nínú àwọn ọmọ wọ̀nyí dùn ká so níbọ̀wọ́ kí wọ́n wọ bàbá kérésì ní fresh fm kí wọ́n sọ̀rọ̀ yìí rẹ̀ bí wọ́n bá ti ń jẹ̀mú la máa kéde rẹ̀ lórí ìkànnì rédíò wa mẹ́tẹ̀ẹ̀ta bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù kejìlá dísẹ́mbà one títí wọjọ́ kẹrìnlélógún oṣù kérésìmesì adúlé adún ọlọ́wọ́ adún alámọ̀ Èdùmàrè jẹ́ ká o. àwọn òkè ló yẹ ká máa fún ọlọ́run olú ìjọ mímọ́. ọpẹ́ náà ni celestial church of christ ìràpadà parish ìbàdàn north area headquarters adjacent to our second gate orogun ìbàdàn He celebrating fifty first adult harvest and thanksgiving service thanks harvest of comfort. gbogbo ènìyàn la pè sí àjọ̀dún ìkórè sẹ̀lẹ̀ ìràpadà ìbàdàn. níbi tí àwọn áńgẹ́lì ti máa sọ̀kẹ́rẹ̀ láti ọjọ́ sunday twelve of november títí di ọjọ́ ìkórè gangan nineteenth of november ni o. tuesday on the fourteen wednesday on the fifteen àti thursday sí sixteen ni revival yóò máa wáyé láago márùn-ún ìrọ̀lẹ́. níbi tí ọlọ́run yóò ti máa lo venerable superior evangelist emmanuel adéwálé venerable superior evangelist akeke lanko àti venerable superior evangelist ayọ̀délé jp. tó bá ti di friday láago mẹ́wàá aṣálẹ́ ni musical concert tí a pè ní night of comfort. níbi tí àwọn olórin ẹ̀mí àti àwọn akọrin ìjọ ńláńlá yóò ti máa fi orin pe ọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀. saturday ni ministers conference ò gbọ́dọ̀ gbẹ́yìn bẹ́ẹ̀ o. sunday gẹ́gẹ́ ni ọjọ́ ìsinmi ìdúpẹ́ ìkórè tí a sì máa yan ọlọ́run ọ̀gá ògo. come and you will never remain the same again. ìjọ mímọ́ ṣẹlá parish ibẹ̀ làwa wà tá ṣoríire. hallelujah ẹ jẹ́ àjọ dàgbà nínú orí ọ̀fẹ́ nínú àjọ̀dún ìkórè ọdún kẹrin ccc goshenland cathedral kọ́lápọ̀ ìṣọ̀lá jíáwé e àkókò ìbàdàn sunday november twelve ni opening service pẹ̀lú prophet eo adewale symposium on monday thirteenth november by five pm with pastor amos olúwaladélé tuesday november fourteen sí thursday november sixteen ni revival láago márùn ìrọ̀lẹ́ lójoojúmọ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹni ìfàmì òróró yàn praise evening ni friday november seventeen láago mẹ́rin sí mẹ́sàn-án àṣálẹ́ pẹ̀lú àwọn olórin ẹ̀mí pr evangelist ọ̀wádìí adékọ́lá láàrin matthew abisam saturday november eighteen ní emmanuel akípàdé football cup final láago mẹ́ta ọ̀sán sunday november nineteen ní thanksgiving service láago mẹ́wàá òwúrọ̀ assistant venerable spray evangelist emmanuel akípàdé lólùgbàlejò celestial church of christ goshenland cathedral kọ́lápọ̀ ìṣẹ̀lá gra àkóbá ìbàdàn ni ó ti wáyé a máa ṣàfihàn ètò gbogbo lórí ccc goshenland cathedral lórí facebook àti goshenland tv lórí youtube harvest committee ló ń pè kájọ yayọ̀ ìkórè growing in grace ó yá o wà á ti máa gbọ́ nípa ìpàtẹ naija brand chic trade fair ìbàdàn buy sell and network live at jogos center liberty road ìbàdàn from eighteenth to nineteenth november twenty twenty three tó o bá fẹ́ raṣọ ọmọdé bàtà àti báàgì tó jẹ́ ojúlówó tó fi dórí àwọ̀tẹ́lẹ̀ àwọn ọmọdé ìyẹn kiddies underwear àti gbogbo èlò ọmọdé lórí ìrànràn ẹ má yà sọ́tún ẹ má yà sósì ọ̀dọ̀ fnf kiddies store ní kẹgbà lọ níbi ìpàtẹ ọjà naija brand chic trade fair tí ó máa wáyé lọ́jọ́ kejìdínlógún sí ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá ọdún tá a wà yìí ìyẹn eighteenth to nineteenth november twenty twenty three ní jọgọ center liberty road ìbàdàn lẹ́ǹdínwó lẹ́ọ̀rajà tó jẹ́ ojúlówó lọ́dọ̀ tiwa ní fnf kiddie store fnf kiddie store a tún ti kó wọlé bìbà ìyẹn aṣọ ọmọdé báàgì bàtà lóríṣiríṣi sáìzì àti àwọ̀ tẹ́ ẹ bá fẹ́ ẹ̀bùn tó jọjú sí ń bẹ fáwọn tó bá rajà lọ́dọ̀ tiwa fẹ́kùnrẹ́rẹ́ àlàyé tàbí láti ọ̀dà ohun tẹ́ fẹ́ ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí zero eight one five five zero four eight two three four tàbí zero eight zero three three nine five Five one three two 1328 FNF Kiddie Store, bringing out the excitement and beauty in your, your kids. kids christ apostolic church babalọlá memorial international miracle camp ìkejì arákejì ìpínlẹ̀ ọ̀ṣun pẹ̀lú àkànṣe ìpàdé àdúrà ọlọ́dọọdún ni no more limitation kò sí gbèǹdéke mọ́. ìkejì arákejì ló fi ṣe bùdó agbára. wednesday ọjọ́ karùndínlógún sọ́jọ́ kẹtàdínlógún friday mọ́júmọ́ sátidé làṣẹ àdúrà yìí ọmọ ajá bọ́ nílẹ̀ májẹ̀mú. prophet ayọ̀ daniel camp coordinator prophet esikaya ọ̀làdẹ̀jì cac general evangelist àtọ̀kọ̀ ìránṣẹ́ ọlọ́run ti pé wọ́n dájú. ọlọ́run yóò máa lò fọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta lórí kánsẹ́lì. ìlàjà akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ mi adéyínká aláṣeyọrí ìṣẹ̀tú akínwándé ìlú títí lọ pé olùdarẹ̀ máa kọrin ní fifteen sixteen seventeen nùfẹ̀ǹbà yìí ní CAC balọ̀lá memorial international miracle camp ìkejì arákejì wá fún ìgbàlá ìwòsàn ìtúsílẹ̀ àti ìbágbàdé lẹ́sẹ̀kẹsẹ̀ òwúrọ̀ ọ̀sẹ̀ àti àṣálẹ̀ làdúrà alágbàyípo ọ̀hún ojúmọ́ sátidé níbi tàdúrà yóò ti máa rọ̀ sọ̀kalẹ̀ bí ọ̀rẹ̀rẹ̀rẹ̀ òjò pásítọ̀ ẹ̀sọ̀ ọ̀ládélé làárẹ̀ CAC lágbàáyé no more limitation kò sí gbẹ̀ǹdẹ̀kẹ̀ mọ́ ọ ẹ àmọ́ ṣùgbọ́n bọ̀ wíwà níkejì arákejì ní dáhùn àdúrà. Ebenezer Imam. hallelujah ìjọ celestial church of christ rama glorious parish tún pè gbogbo ènìyàn sí ibi ìkórè àgbà ti ọdún two thousand and twenty-three ọdún kọkànlá tí a pè àkórí rẹ̀ ní divine restoration yóò máa wáyé ní promise land estate odòkun health center odò ọ̀nà kékeré ìbàdàn ọ̀pọ̀ ètò ẹ̀mí láti là kalẹ̀ láti ọjọ́ ajé monday ọjọ́ kẹtàlá wọ ọjọ́ ìsinmi ọjọ́ kọkàndínlógún monday wọ thursday ìsọjí àgbàyanu yóò máa wáyé ní láti agogo márùn ìrọ̀lẹ́ di agogo mẹ́jọ alẹ́ tuesday àwọn wòlíì máa wà ní àyíká láti máa ṣọ́nà fún gbogbo ènìyàn friday musical concert àwọn olórin ẹ̀mí yóò máa fi orin dáwọ́ lára yá láti agogo mẹ́fà ìrọ̀lẹ́ olùgbàlejò àgbà akọrin lay superior elder sister deborah salami yóò máa gba àwọn akọrin ìjọ ccc ìkẹjà cathedral parish one ccc polytechnic ìbàdàn student parish àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọjọ́ sátidé ni a máa ṣe sanitation ọjọ́ ìsinmi ọjọ́ kọkàndínlógún ni ọjọ́ ìkórè tí ìsìn náà máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́wàá àárọ̀ olùgbàlejò àgbà ni most superior evangelist alexander ojimekele come and encounter jesus the divine restorer. The ultra modern office complex at number 10 Are Avenue, Bodija, beside Mosh Pharmacy, is up for sale for 170 million naira. This office complex currently generates 10 million naira per annum. With some restructuring, the office complex can generate up to 15 million naira annually. Contact Talk by Edward Realty Company Limited for inquiries now. Buying this ultra modern office complex could be your best investment decision of the year. Call 0805 225 0214 or 090 2022 256 for inquiries or visit our office at second floor Dickert House on Ring Road. Talk by Edward Realty Company Limited. Happiness, freedom, and peace of mind. Covenant Press Night 2023 is here again. It's a supernatural night of praise and miracles with evangelist Rebecca Folabi Eruretoba. Ọlọ́run wí bẹ́ẹ̀ ṣe be tí kì dalẹ̀ májẹ̀mú la máa péjọpọ̀ kọrí yìí sí ní àṣálẹ̀ májẹ̀mú tọdún yìí lọ́jọ́ seventeen November twenty twenty three. Theme for thou art my praise minister Reverend Femi Bikule. Pastor Joseph Olajimi Evangelist Tope olùtòkun evangelist sade taiwo evangelist modupe olùbẹ̀kọ ìyanu olúwa praise and the host evangelist rebecca afolabi eruretoba god's servant reverend beloved Udeze, will be hosting us at assemblies of god church mokola behind oando filling station army barracks road ibadan. nítorí ìwọ ni ìyìn mi aago mẹ́sàn-án àṣálẹ́ la ó pàdé ẹ lè darapọ̀ mọ́ wa lórí gbogbo social media platform ti rebecca eruretoba àti evangelist rebecca tàbí kẹ́ ẹ máa pè sí zero eight zero three three six 0111. Covenant Press Night 2023. Don't miss it. No slack and no dull yourself. Three zero two zero. Oh yeah, no dull yourself. You don sabi say thirty twenty na talk and do. Now why be say for December thirty first, one of the people wey dey play thirty twenty go become landlord o. Oh. Yes, just call thirty twenty on top your phone or make you die star thirty twenty ash on top MTN, Airtel and Nine Mobile. Answer the question for any language wey you like. Na two hundred correct entries go give you the chance to participate for the raffle draw wey go happen for December thirty first, where you go fit win ogbonge affordable prices like two bedroom bungalow electric bike deep freezer washing machine plus including other better better prices no be only that one oh. you fit win our weekly prizes with minimum of ten correct entries just die thirty twenty or start thirty twenty hours on top your mtn airtel and nine mobile make you dey lis ten to every program wey dr yinka ayefele dey present on top fresh fm every sunday to confirm if you don win thirty twenty two bedroom bungalow for december no dull yourself. you stand the chance of. Ajabale. three zero two zero. ajá tọ́ adúpẹ́ ẹ ṣeun gan wípé ẹ kúrò lórí ìkànnì fresh fm one oh five point nine tó fi bá gbogbo ìkànnì fresh fm tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ ṣé o ẹ̀yin náà mọ̀ pé headquarters rẹ̀ ní ń bẹ ní ilé orin music house níbi tí àjà balẹ̀ tí ó ti ń dún tó sì ti ń dùn aago mẹ́sàn-án kọjá ìṣẹ́jú mẹ́ta bí aago tí yín ọba ti lọ nílànà tí mo kéde ohun ẹsẹ̀ lè kanna o all right ayé <laughs> bẹ̀rẹ̀ báyìí. okay ó dáa ká mú un látọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà lórí bí orí ti ṣe ń ta àwọn ọmọ ilẹ̀ yìí tíjọba náà sì ní àwọn kúkú ń rí o àwọn sì ń gbọ́ báwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣe ń kérora wọ́n ní ṣùgbọ́n àtúnṣe mọ̀ ti ń lọ lọ́wọ́ o lábẹ́ ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu tó sì jẹ́ wípé irúfẹ́ àwọn àtúnṣe ọ̀hún irú àwọn ìnira kéékèèké báyìí náà ni ó bá rìn kó tó di wípé nǹkan padà ṣẹnu rẹ̀ mínísítà tí mójútó ọ̀rọ̀ eh, ìṣúná orílẹ̀-èdè nàìjíríà ọ̀làwálé ẹ̀dùn òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí o ti ṣe sọ di mímọ̀ o ó ní kò bá wá burú jáì fún orílẹ̀-èdè nàìjíríà bó bá jẹ́ pé àwọn lọ́ọ́ mú sún kẹrẹfà àbí ìdálọ́wọ́kọ̀ kankan dé gbogbo àwọn àtúnṣe èyí tí ìṣèjọba Bọ́lá Tinubu ti ń ṣe lásìkò tá a wà yìí mínísítà ọ̀hún ní òun nígbàgbọ́ wípé gbogbo àwọn ìlànà ń tẹ̀lé àti àwọn àtò lọ́lọ́kùn òjọ̀kan èyí tí ìṣèjọba Bọ́lá Tinubu ti tò kalẹ̀ òun náà ni yóò so èso rere tí yóò sì sun orílẹ̀-èdè Nàìjíríà kúrò ní èbúté òfo lọ sí èbúté ògo ẹ̀dùn òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò kan èyí tó wáyé ní Uyo ní ìpínlẹ̀ Akwa Ibom lánàá òde yìí ó sọ di mímọ̀ o wípé ìṣèjọba Bọ́lá Tinubu ó ti gbé àwọn ètò kan kalẹ̀ léyìí tí ó tètè jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kó tún tètè rú gọ́gọ́ kó tún gbèrú sí i gẹ́gẹ́ bó ti ṣe sọ ó ní ààrẹ Bọ́lá Tinubu ló láfojúsùn láti rí i dájú wípé ìdàgbàsókè ó dé bá ètò ọrọ̀ ajé àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ọ̀gbẹ́ni ẹ̀dùn òun ló ṣàlàyé ọ̀rọ̀ wípé lórí wípé kí iṣẹ́ pọ̀ lọ́pọ̀ yanturu kí ìsúnsíwájú dé bá ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí kí ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà kó fi ẹsẹ̀ múlẹ̀ ó ní gbogbo ẹ̀ pátá yanyan ó ní ààrẹ bọ́lá tinúbú òun náà ní mójútó ó ní bí ó tilẹ̀ wá jẹ́ wípé orí ń ta àwọn èèyàn ara ni àwọn èèyàn nílẹ̀ yìí ó ní hà bí ṣe máa ń rí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nù bẹ́ẹ̀yẹn bá fẹ́ gbé ìgbésẹ̀ ọ̀tún láti mú àyípadà ọ̀tún wáyé ní orílẹ̀-èdè kan ó ní bí orí ṣe kọ́kọ́ máa ta àwọn èèyàn abẹ̀ náà nù ó ní kèé wá ṣe pé báyìí ni yóò máa rí lọ ò fún ìgbà díẹ̀ òun náà ni orí títa òní òfin wáyè ààrẹ bọ́lá tinubu náà wá sọ̀rọ̀ ó mú àrídájú wà fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ó kún rí o bẹ́ẹ̀ náà ni ó sì ń gbọ́ ọkàn rẹ̀ gán pòrúurù lórí bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà bó ṣe rí lásìkò tá a wà yìí ààrẹ bọ́lá tinubu wá mú àrídájú wà lánàá òde ní uyo ìpínlẹ̀ akwa ibom nínú ọ̀rọ̀ rẹ̀ léè tó sọ níbi ètò tó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún látẹnu mínísítà tó mójútó ọ̀rọ̀ ìròyìn nílẹ̀ yìí muhammad idris ó ní ààrẹ bọ́lá tìǹbù òun náà ni ó kúkú ń gbọ́ tó sì ń rí bí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣe ń kérora látàrí yíyọ tí wọ́n yọ owó ìrànwọ́ orí epo bẹntiró tó sì ti ń mú kí orí ó máa ta àwọn ọmọ ilẹ̀ yìí ó ní lára àwọn nǹkan tí ìṣèjọba bọ́lá tìǹbù ti gbé kalẹ̀ òun náà ni àfikún owó pàjáwìrì eléyìí tó ní kí wọ́n fún àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí ti ṣe ẹgbẹ̀rún márùndínlógójì náírà tó sì tún jẹ́ wípé ó tún gbé ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó kalẹ̀ bílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà àwọn ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì eléyìí tí ó tún máa ṣe ìrànwọ́ fún lílọ bíbọ̀ àwọn èèyàn nílẹ̀ yìí àti tí ó tún mú kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà kó tètè rú gọ́gọ́ sí i ó ní lára àwọn nǹkan tí ìṣèjọba bọ́lá tinubu tún ṣe ó ní akitiyan rẹ̀ o láti tán gbogbo àwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ gbèsè ní owó dọ́là èyí tí àwọn tó gba ìṣèjọba lọ́wọ́ rẹ̀ tí wọ́n ti jẹ kalẹ̀ sí ọrùn orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní nítorí àti mú àdínkù débá owó orí tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti ń san náà náà ni wọ́n ní ṣe wá rí gbogbo àwọn ìdojúkọ ìṣòro ètò àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ń dojúkọ ọ̀hún ó ní bí ìgbà téèyàn kàn ń fi ara da nǹkan kan kí àwọn nǹkan téèyàn ń fẹ́ kó lè bá tètè wá sí ìmúṣẹ ni ó ní ṣe wá rí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà pátápátá ó ní ọ̀rọ̀ kan o láti mójútó ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà ẹ lọ́ọ́ fọkàn balẹ̀ ìgbà díẹ̀ lórí ọ̀hún ó fi ta yín gbogbo ẹ̀ ń bọ̀ wá padà kún mú bí ìdodo ẹ̀fọn. lórí àjàsọ àjàrọ̀ àjà wàhálà eléyìí tí àwọn èèyàn kan tí wọ́n bá fà ní Imo NLC TUC tí wọ́n torí ẹ̀ yanṣẹ́lódì ti sọ pé àwọn ṣẹ́wélé ìyanṣẹ́lódì o tí ìbámu kọ̀ǹtìlù lónìí ìròyìn rèé o ojú ìwé kẹjọ Vanguard fún tòní ni ọkọ sí ẹgbẹ́ òṣìṣẹ́ tìyálé tìyàwó wọn Nigeria Labour Congress àti TUC ni wọ́n ti panupọ̀ ṣẹ́wélé ìyanṣẹ́lódì eléyìí tí ó ń tẹ̀síwájú ní àná òde yìí tí ìrètí sì wà wípé yọ́ọ̀mọ̀ tẹ̀síwájú lónìí òde yìí bákan náà kó tó di pé wọ́n wá jọ fẹnu kò tí wọ́n sọ pé ẹ jẹ́ ká gbójú ń bà ṣe ẹ̀rántí ṣe ẹ̀gbàgbé ṣe ẹ̀gbàgbé ṣe ẹ̀rántí ìkọlù eléyìí tí wọ́n fi dá sèríà fún ẹni tí í ṣe olórí ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí nígun ti NLC Joe Ajaero ní ìpínlẹ̀ Imo lọ́jọ́ kìíní oṣù kọkànlá November 1st ọdún 2023 yìí ìpàdé pápá àpá kan òun náà ló torí ẹ̀ wáyé láàrin àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ òṣìṣẹ́ méjèèjì TUC àti NLC ní àná ní Àbújá olú ìlú ilẹ̀ wa wọ́n ní àwọn ṣe ìpàdé ọ̀hún láti mọ kí lọ́kàn lórí ìyanṣẹ́lódì tí àwọn kéde síta láti fẹ̀hónú hàn lórí àwọn nǹkan kan tí ò tẹ́ ẹgbẹ́ lọ́rùn lórí bí àwọn karambà ní ẹ̀dá kan bí wọ́n ṣe ṣe ẹni tí ṣe ààrẹ fún NLC nílẹ̀ yìí kánnáńbúṣẹ́ bọ́sẹ̀ ṣe é ṣojú ń jò níyìn ní àlòfọ́ ní ojú nígbàtí wọ́n dìde níbi ìpàdé pàjáwìrì tàná ni wọ́n sọ wípé ó dàbẹ̀ nípa àwọn òṣèwé lè yanṣẹ́lódì ìdí abá ni pé ẹni tí í ṣe olùdámọ̀ràn pàtàkì sí iléeṣẹ́ ààrẹ àti ààrẹ orílẹ̀-èdè yìí lórí ètò ààbò National Security Adviser èyàn e Nuhu Ribadu ló ti wá dìrẹ́bẹ̀ tó sì pẹ̀ sí àwọn káwọn mọ̀ bínú o kí àwọn jèbù rẹ̀ kódà èbù rẹ̀ kàǹkà ló gbé wá pé kí àwọn jẹ kí àwọn gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún torí pé inú ìjọba àpapọ̀ gan ò dùn sírú kàtìkàtì ìyà tí àwọn kan tí wọ́n lọ rèé fi hàn ní ìpínlẹ̀ Imo àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ méjèèjì ni ǹdẹ́ èèyàn nínú rìbádù yìí èèyàn ni ọ sọ̀rọ̀ gidi tọ́ta sánsán ló kọ ìjọba àpapọ̀ yìí ọbẹ̀ wá lóòótọ́ ní tilẹ̀ ń tọ́lọ́hún ọbẹ̀ wá gidigidi gan pé ìjọba àpapọ̀ kábàámọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí bí ìṣẹ̀lẹ̀ sọnù òun ni ìṣẹ̀lẹ̀ yìí ìjọba sì ti jẹ́jẹ́ láti pàṣẹ Nuhu Ribadu pé àwọn láabi abòkùnṣèkà ẹ̀dá tó lọ rèé ṣiṣẹ́ ẹbí sí àjà ìròyìn àwọn ọ̀wá wọn ní àwárí tóbìnrin máa wà nǹkan ọbẹ̀ ni bọ́wọ́ bá sì ṣe tẹ̀ wọ́n lọ́gán náà ni wọ́n mọ̀ jó pàlóńgò níwájú òfin ilẹ̀ yìí wọ́n ní tinú rìbádò fi dá àwọn lójú nù nígbà tí ẹgbẹ́ òṣìṣẹ́ ọmọ tẹ̀síwájú nú ọ̀rọ̀ wọn gẹ́gẹ́ bí tí wọ́n kọ sí ìwé ìròyìn fún tòórọ̀ òní wọ́n ní ìbájẹ́ ti mínísítà ètò òṣìṣẹ́ nílẹ̀ yìí nìkan ni àti mínísítà kejì rẹ̀ àwọn ò ní gbọ́rọ̀ sí wọn lẹ́nu o torí àwọn tójú oníka mẹ́sàn-án wọn kà á ńgbà àwọn náà gbé yọ síbi ìpàdé tí àwọn ń ṣe lọ́wọ́ pẹ̀lú Nuhu Ribadu ni àwọn sọ fún wọn pé ẹ wá mínísítà labour àti employment bó bá jẹ́ yín ni wọ́n ní kẹ́ wá gbẹnu ìjọba sọ̀rọ̀ a ní gbọ́ sí a dìde kó òun wájú yín ni ẹ ẹ ṣèyàn dáadáa irú ẹ̀yin yìí tí wọ́n fi yín sí ipò àṣẹ kẹ́ ẹ mọ mójútó ọ̀rọ̀ òṣìṣẹ́ àti gbogbo ohun tó súyọ nípa òṣìṣẹ́ ẹ wá rí i pé wọ́n kọlu NLC president wọ́n ṣe bàtà sí sojú ẹ wá dákẹ́ ẹ wá sọ nǹkan kan ìgbà tá a ṣẹ̀ṣẹ̀ wá kéde pààyànṣẹ́lódì níjọba wa ṣẹ̀ṣẹ̀ ń pè á sípàdé babájẹ́yìn minister state minister àtẹ̀yìn minister gangan lẹ̀ wá tẹ́lẹ̀ fẹ́ sọ̀rọ̀ ló kọjọba àpapọ̀ ascolobito la máa ṣe sí yín ànígbọ̀n kankan lẹ́nu yín o wọ́n nígbà mínísítà náà sọ̀rọ̀ mínísítà ní ẹ bá mọ̀ ṣe bẹ́ẹ̀ kẹ́sì mọ̀ wò kì í ṣẹ̀bi mi ẹ̀yin lẹ́ẹ̀ kọ̀wé kẹ́ ẹ sọ fún mi nípa àṣẹlẹ ẹ kọ̀wé sí mi kẹ́ ṣàlàyé fún mi ni ò jẹ́ ká mọ ibi àbáyàrá já lórí ọ̀rọ̀ ọ̀hún o ìròyìn yẹn pọ̀ o àmọ́ ń gbà ó ṣe pé àṣẹṣẹ ń jánu bọ̀ bí ọkọ̀ tuntun ni hmm. ẹ lọ gba balance ẹ ojú ìwé kẹjọ Vanguard tó rọ̀ yìí ó dá lójú ìwé kẹrin ti the nation fún tàárọ̀ tòní igbákejì ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà kashim shettima lánàá òde yìí òun náà ni ó ti ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan wípé ètò ẹ̀kọ́ àti kẹ́yìn oníṣẹ́ ọwọ́ òun náà ni ọ̀kan lára àwọn nǹkan gbòógì tí orílẹ̀-èdè nàìjíríà tó lè fi bọ́ nínú iṣẹ́ òun òṣì àti ebi ò pàgbà fọwọ́ mẹ́kẹ́ ṣètìmá òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ wọn lásìkò tó ń ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn tó ṣojú fún àjọ kan tí wọ́n pe orúkọ ara wọn ní Bill and Melinda Gates Foundation èyí tí ààrẹ rẹ̀ tó lé iwájú wọn láti wá bá igbákejì ààrẹ ilẹ̀ yìí ṣe ìpàdé nílé iṣẹ́ ààrẹ tí ń bẹ nílùú Àbújá gẹ́gẹ́ bí àtẹ̀jáde léyìí tó bòde látọ̀dọ̀ ẹni tí í ṣe agbẹnusọ fún igbákejì ààrẹ ilẹ̀ yìí Stanley Nkocha ó igbákejì ààrẹ ọkùnrin ọ̀hún òun náà ló ṣàlàyé o wípé àyípadà tí ń dé bá ojú ọjọ́ òun náà ní mú kí àkùdé ó máa dé bá èrè oko táwọn èèyàn ń kó bòde lórílẹ̀‐èdè nàìjíríà tó sì ń mú kí àdínkù ó máa dé bá iye oúnjẹ tí ń bọ́ sí ọjà fún àwọn èèyàn láti máa rà ó ní bí abá ilé wá rí ojútùú sí ọ̀rọ̀ ìṣòro àyípadà ojú ọjọ́ ó ṣeé ṣe kí oúnjẹ ó bẹ̀rẹ̀ sí ní túmọ̀ pọ̀ yanturu ní orílẹ̀‐èdè nàìjíríà pẹ̀lú bó ṣe jẹ́ pé ojoojúmọ́ òun náà ni iye òǹkà àwọn ọmọ ilẹ̀ yìí ìní ń lékún sí i ó wá rọ àjọ bíi làmìlí Melinda Gates Foundation ọ̀hún láti rí i dájú wípé wọ́n ṣiṣẹ́ papọ̀ o pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lórí agbọ́nrin ti ètò ọ̀gbìn àti agbọ́nrin ti ètò ẹ̀kọ́ kí gbogbo nǹkan lè kún mú bí ìdodo ẹ̀fọn Shettima ó tẹ̀ sọ́wọ́ wájú láti sọ di mímọ̀ wípé ètò ẹ̀kọ́ nìkan kò mọ̀ tó o láti gbógun ti iṣẹ́ òun òṣì àti ebi ọ̀pọ̀pọ̀ fọwọ́mẹ́kẹ́ tí ń bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fínra ó ní kéèyàn tún ní ṣe ọwọ́ náà a tún máa ran ètò ọrọ̀ ajé náà a tún máa ràn lọ́wọ́ ó ní pàápàá jùlọ agbọ́nrin ètò ọ̀gbìn tó jẹ́ wípé oníkálukú asá àti kọ ìpàkọ́ sí i afẹ́ de afẹ́ lọ ọ́fíìsì ó gbogbo wa ń bá a kì í ó ní bàbá ilé mójútó agbọ́nrin ti ètò ọ̀gbìn tó oníkálukú náà sì ń kó ipa tiẹ̀ nínú ìdàgbàsó ìdàgbàsókè ẹ̀ka òun fúnra ẹ̀ nìkan ó ní ẹ̀yìn náà rí o bóúnjẹ ó ṣe pọ̀ lọ́pọ̀ yanturu ní orílẹ̀-èdè nàìjíríà tó sì jẹ́ pé owó ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó tó yẹ kéèyàn máa fi ra oúnjẹ kan ọ̀pọ̀ oúnjẹ báyìí òun náà ni èèyàn máa fi owó ọ̀hún rà ọrọ̀ àjọ ọ̀hún láti rí i dájú pé wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba orílẹ̀-èdè nàìjíríà lágbọ́nrin ètò ẹ̀kọ́ níní iṣẹ́ lọ́wọ́ àti ètò ọ̀gbìn láti tètè jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà kó rú gọ́gọ́ sí i. tọ ẹ̀yin ẹ̀yin ìyáálé ilé. ẹ sà èwo ni stockfish ń ná. ẹja. ṣé sàwọn ẹja. àwọn ẹja gbígbẹ kankan náà tí a máa fi ń ṣe bí ọ̀gbọ̀nà bí ẹ̀fọ́. ẹ tún máa ń kó wá láti ilẹ̀ òkèèrè náà ni. Ah, wọ́n ń kó wá. ok mo rí ròyìn tó jọ ni o. wọ́n ní àwọn stockfish tí ẹ̀ máa ń import láti ìlú èbó hmm. importation rẹ̀ ọjà wálẹ̀ o. Uh by twenty seven percent ní norway ó dàbí pé norway òun lẹ́ẹ̀ ti lọ mọ́ kókó láti ń kó wá ah. ẹja pọ̀ ń bẹ̀ o. <laughs> àwọn àjọ kan tó mójútó àwọn àlùmọ́nì àtóúnjẹ inú omi fún orílẹ̀-èdè norway norwegian seafood council nsc ni wọ́n mọ̀ ti ké tantan síta wípé ẹja tí àwọn máa kó wá stockfish láti norway wá sí nàìjíríà okòwò ọ̀hún ti fẹ́ dojú délẹ̀ báyìí o torí pé àbàtẹ thirty seven point two million dollars ni wọ́n ti já wálẹ̀ nínú àbàtẹ fifty point nine million dollars tí àwọn kó wá ní twenty twenty two lọ́dún yìí ní ìsìn thirty seven point two million dollars ní iye stock iye stockfish tí àwọn rí fi ṣọwọ́ sí nàìjíríà ọ̀dà mi pàwọ́ bí kò gbà lọ́wọ́ wọn. ẹja tútù gan wọn tẹ́lẹ̀ so gàwá wò pé kákúkú mọ ọrùn mọ panla yíyan wa tá à ń jẹ ń bí. èyà torí ijó òní ni eh, wọ́n ní àwọn ẹlẹ́ja tútù náà wọ́n dá sẹ́lẹ̀ hmm. wọ́n lọ sànú bí ẹlẹ́ja bá dá sẹ́lẹ̀ hmm. eh, oníbírẹ́dì ní àwọn dá sẹ́lẹ̀ hmm. eh, onípọ̀nmọ́ mi gbọ́ pọ̀nmọ́. màmá wa olè sí ni ẹ má jẹ pọ̀nmọ́ náà tẹ́lẹ̀. oníkọ̀ǹkọ̀ ẹ má dá sẹ́lẹ̀ ah. kọ̀ǹkọ̀ yíyan bó sì jẹ́ díndín ẹ má dá sẹ́lẹ̀. kásà ti fi nǹkan gbé nǹkan fọ́ọ̀mù kán má dá sẹ́lẹ̀ olú ẹ mọ̀ dasẹ́ lẹ̀ o ẹ dákun ebi ò ní pa wá o ọlọ́run ó ṣàánú wa bọ́bá rí bákan náà á padà wá á lọ sí ojú ọjà. ajá balẹ̀. ọlọ́run mọ́ láyé mi ògo rẹ kì í ṣe tẹlòmíràn. alárùn ibùdó jésù tó fẹ́ ju ayé lójú ṣe wọ́ndà. sábẹ́ máa jẹ́ mi ìpè akọni ìgbàgbọ́ tó rà àánú gbà. apostol doctor layemi ọmọlẹ́dùnmọ́rẹ̀ one. lórí òkè ibùdó jésù prayer mountain for all the nations. pẹ̀lú àkọsí ìpàdé ọjọ́ ìsinmi oníṣẹ́ndẹ̀ méje tá a pàkórí àní. ìyanu gẹ́gẹ́ ń tọ̀. last minute miracle. bẹ̀rẹ̀ láti sunday november twelve. sunday november nineteen. sunday november twenty six. sunday december three. sunday december ten. sunday december seventeen tó sì máa wá sọ́pin lọ́jọ́ sunday december twenty four bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́wàá wúrọ̀ lórí òkè ibùdó jésù city òpópónà ẹ̀rùmọ́ ọ̀nà ìwọ́sí ìbàdàn nìbàdàn alárò apọ́sítò dr ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè nọmba wán wọ́n fi rẹ̀ ìyanu ìbùkún tó ṣe fojú rí yáyé gbogbo ní kojúkọ ènìyàn lẹ́nu ni ọkọ̀ fẹ́ máa wà látàwọn bí wọ́n yìí miracle city ọ̀dẹ́yẹmí street liberty stadium òkè àdó ìbàdàn tl oyesina mọ́nàtọ́ ckc odò ọ̀nà pápá ìṣeré tọkọtaya ìyànà ẹ̀rùmọ́ zero nine zero forty five forty five fifty two eighty six dé We Jesus. bá a fà wá sí. ní àwọn iléeṣẹ́ tó ń pèsè fóònù èwo ló gàdàgbà tó jáske tó lè fọwọ́ méjèèjì sí buwate fún. ah Tecno ni o tẹ́kínò gan lójúlówó dán nínú ká pèsè fóònù aláyèrè pẹ̀lú gbígbínnikin dískàtì ajámọ̀láyà bí òkè tẹ́kínò black friday lélẹ́yìí tó falẹ̀ ya ìràwọ̀ ọ̀sán tó tó táwọn àgbà pé wò ilé ìtajà top success lórí rẹ̀ kalẹ̀ sí gbogbo ọjọ́ jímọ̀ lóṣù kọkànlá ilẹ̀ fìdí farabandẹ̀ lórí Tecno Phantom X2 series ẹ̀dínwó 150k lórí Tecno Phantom V Fold ẹ̀dínwó 200k lórí Tecno Camo 20 Pro ẹ̀dínwó 50k lórí Tecno Spark 10 5G ẹ̀dínwó 40k kéku ilé ọgbọ́n kó sọ fún toko. ọjọ́ monday november twenty lájẹsùn àtẹ̀yìn. ẹ ẹ dà gírígírí wá pàdé ọdúnladé adékọ́lá nílé ìtajà top success tó wà mọ́kànlá ìbàdàn. nígbà tó bá ń dá thirty thousand padà fún gbogbo oníbàárà kẹ́ ẹ lọ́ọ́ fi ṣe sùn àtẹ̀yìn lórí tecno pop seven series àti tecno spark ten series. lásìkò ogod tí nàìjíríà wà báyìí ilé ìtajà top success nẹ́tí lọ rí ra fóònù pẹ̀lú ẹ̀dínwó tó gọ̀ǹtì ọ nínú Black Friday tí Tecno gbédè Tecno November Black Friday pẹ̀lú top success àtọ́dúnladé Adékọ́lá ó ń ṣe yòdò yín dín òní májẹ̀mú àlàáfíà tún ti dé lákọ̀tún lọ́dún yìí nínú ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún festival of peace ọjọ́ méje gbáko ni ìpàdé àdúrà yìí yóò fi wáyé pápá àṣẹrẹ CAC primary school abiri ìkòyí láti máa pàdé lọ́jọ́ méjèèje olúwa tó ń gbénu prophet jeremiah olùtọ́pẹ́ adéyẹmọ sọ pé òun fẹ́ fún gbogbo ènìyàn lórúkọ tuntun àgàn aláìníṣẹ́ ológun ọjọ́ pípẹ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday ọjọ́ kọkàndínlógún sí ọjọ́ friday ọjọ́ kẹrìnlélógún oṣù kọkànlá ọdún yìí ìpàdé àárọ̀ àti ìsọjí ni o aago mẹ́fà kùtù nípàdé tààrọ̀ aago mẹ́rin àbọ̀rọ̀ lẹ́nìí ìsọjí ọjọ́ friday tó tó parí ní sóòru láago mẹ́sàn-án alẹ́ ọ̀pọ̀ àwọn olórin àtìránṣẹ́ ọlọ́run ló ń bọ̀ pásítọ̀ solomon ogunwale pásítọ̀ sam adésóyè prọfẹ̀tà adé olóyèdé prọfẹ̀t timothy ayọ̀ọ́lá prọfẹ̀t dr christian olú olúwàwùmí prọfẹ̀t sam olú alọ́bàbà adámimógo seun praise ọ̀dúnmúráyọ̀ ilésanmi kọ́pẹ́ alágbàwí àti kẹ́mi rioboth olùgbàlejò àgbà ní pásítọ̀ ihò alálàdé csc òkè ọ̀ṣun dcc superintendent ẹni tí olúwa fún ní ìran festival of peace ní wòlíì tí olúwa ń gbẹ́nu rẹ̀ prọfẹ̀t jeremiah olùtọ́pẹ́ adéyẹmọ jp csc ìkòyí district evangelist festival of peace twenty twenty three olúwa fẹ́ fún ọ lórúkọ tuntun ìyanu rẹ̀ dájú ǹjọ́ orí káyọ̀dé tó ṣẹ̀ṣẹ̀ já ọ̀ṣàrà ọkọ̀ tuntun tó sì tún ṣí ilé tuntun pẹ̀lú ẹ̀. àǹtí ṣadé ńkọ́ tó ṣẹ̀ṣẹ̀ ṣí ilé ìtajà ìgbàlódé ti kó gìrìgìrì bá ọ. ó ń ṣáró lójú ẹ ó ń wẹ̀ lójú àbí. <laughs> máa pàjù yẹn dé o làásílẹ̀ kedere. mo fẹ́ sọ àṣírí wọn fún ẹ ó yàrá etí ẹ sílẹ̀. kì í ṣe jùjú o àmọ́ o máa nílò láti mú kí àwọn ènìyàn máa tẹ̀lé ọ tó bá fẹ́ ní àǹfààní sórí ìgbádùn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni o àwọn tí wọ́n máa dáàbò bò ọ́ lọ́tún lọ́sì àti láàárín tí wọ́n máa dúró tì ọ́ níwájú àti kó o lè ní ìfọ̀kànbalẹ̀ láti ṣe ìgbòkègbodò rẹ b bó o ṣe fẹ́ kíwọ náà lè máa ṣàjọyọ̀ rẹ lọ làsákò ni mò ń sọ nípa rẹ̀. ó yá gbéra báyìí lọ sí www.lasacoassuranceplc.com láti lọ wá irú ìdáàbòbò tó máa yí ọ káàkiri lasaco assurance plc ọ̀rẹ́ tó ṣe gbára lé. tún ti yá o. ó ti rọ́kùnkùn kẹ̀kẹ́ mi gbóró títìtì. pọ̀pọ̀ ṣíṣí gbàgbà gbogbo yàtá yóò tó oṣù kejìlá nù. tí gbogbo ìlú máa ń tàn yín yín torí ìpọ́dún kérésìmesì ń bọ̀ dẹ̀dẹ̀. àwọn ìwé a máa fò fayọ̀. torí pé wọ́n ti mọ̀ pàmò àmà dárayá pẹ̀lú nǹkan ìṣeré lọ́lọ́kan ọjọ́ kan lójoojúmọ́. gbẹgbẹgẹdẹ ilé orin music house fresh fm challenge ìbàdàn. tọ́dún ìtura yàtọ̀ pínpínrin point nine tiwantiwa radio àti plus fm nineteen point three ló ń ṣàgbékalẹ̀ bàbá kérésì tọdún yìí o. ní gbàgede ilé music expression fm challenge ìbàdàn three thousand naira ẹgbẹ̀rún mẹ́ta lọ́mọ kọ̀ọ̀kan máa sin láti wo bàbá kérésì lọ́dún ìdúgbẹ̀mú ẹgbẹ́tẹ́ bá mọ̀ kó pọ̀jù owó ẹ̀ lọ́lẹ́lẹ́ yìí. ọjọ́ kọ̀ọ̀kan lọ́mọ kọ̀ọ̀kan máa jẹ́ ẹ̀bùn rabandẹ́ rabandẹ́. bíi pọ́ọ̀tì ilẹ̀ rẹfrigirétọ̀ plasma tv ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ kúkà àpò ìrẹsì òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìfà falala falala. sẹ́ẹ̀rì pọ̀jùra wọn lọ. àwọn ọmọdé a máa bá dọ́ta yín ká yé fẹ́lẹ́ yà fọ́tò. gbọ́dọ̀ àwọn òṣèré orí ìtàgé olórin sẹ̀wọ̀sẹ̀wọ̀ àtàwọn adẹ́rìn bẹ́ẹ̀ kẹ́ ni stand up comedians. gbogbo àwa òbí àtàlágbàtọ́ ilé ìwé lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ níjọ́ níjọ́ ètò ìṣèjọba nípínlẹ̀ ọ̀yọ́. ẹ jájọ mú nú àwọn ọmọ wọ̀nyí dùn ká so níbẹ̀ wọ̀. kí wọ́n wo bàbá kérésì ní fresh fm kí wọ́n sọ̀rọ̀ yìí bí wọ́n bá ti ń jẹ̀mú la máa kéde rẹ̀ lórí ìkànnì rédíò wa mẹ́tẹ̀ẹ̀ta. bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù kejìlá dísẹ́mbà one títí wọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá dísẹ́mbà twenty four ọdún yìí. yóò dúpẹ́ adùn olowo, adùn alámọ Èdùmàrè jẹ́ ká ṣọpọ̀ ẹ̀ orúkọ mi ni àṣàkẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ilé mo ti sin oríṣiríṣi adìẹ rí ní nǹkan bí ọdún méjì sẹ́yìn nígbà tí tóyìn ọ̀rẹ́ mi rí bí mo ṣe ṣe wàhálà lórí àwọn adìẹ yìí ó wàá sọ fún mi nípa adìẹ nọ́ìlà mo fi tó baálé mi létí bí a ṣe bẹ̀rẹ̀ sí ní sin adìẹ nọ́ìlà nìyẹn èmi ni tiyín ní tòótọ́ láìpẹ́ ọjọ́ ìyàtọ̀ hàn àǹfààní jabua ló wà nínú sísin adìẹ yìí sísin adìẹ nọ́ìlà fi mí lọ́kàn balẹ̀ àwọn adìẹ mi ò kí ń kú bíi ti tẹ́lẹ̀ adìẹ nọ́ìlà ò kí ń déédéé ṣe àìsàn bí àwọn adìẹ yòókù adìẹ nọ́ìlà rọrùn láti sìn torí pé àyíká ilé ni wọ́n wà wọ́n sì lè jẹ oúnjẹ àjẹkù ìdílé pé ṣé ti èrè tabuwa tí mò ń jẹ ni ká sọ ni àbí ẹyin tí mò ń rí tà lóòrèkóòrè ni ká wí kódà mo ràn bálẹ̀ mi lọ́wọ́ pẹ̀lú ríra àwọn nǹkan díẹ̀díẹ̀ tí ẹbí wa nílò yàtọ̀ sí owó tí mò ń rí lórí sísin nọ́ìlà mo tún jèrè ìlera tó péye èmi àti àwọn ẹbí mi jẹ ẹyin àti adìẹ lóòrèkóòrè láì òwò mi lára. dàbí àṣàkẹ́ ra nọ́ìlà ta nọ́ìlà jẹ adìẹ àti ẹyin nọ́ìlà. láti rí ojúlówó adìẹ nọ́ìlà rà á láti iléeṣẹ́ amo farm sibra hatchery fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé zero seven zero zero six zero zero zero six zero zero. oríṣiríṣi ìdè láyé fi dẹni ìdè tó ṣe é fojú rí àti tí ò ṣe é fojú rí ká ṣiṣẹ́ bí erin ká jẹ̀jẹ̀ rí ẹ jẹ́ kí gbogbo èèyàn sọ pé a ti tú mi sílẹ̀ nípasẹ̀ ìpè àwọn bàbá wa nínú ìjọ apọ́sítẹ́lì kristi ó ya ìjájọ pàdé lọ́jọ́ sunday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n sí ọjọ́ tuesday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún yìí sunday twenty six to tuesday twenty eight november twenty twenty three nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tí ọlọ́run ìtúsílẹ̀ ti fẹ́ máa ṣiṣẹ́ st john anglican primary school ìkirè níjọba àbílẹ̀ rẹ̀wọlé ìpínlẹ̀ ọ̀ṣun ló ti máa wáyé láago márùn-ún rọ̀lẹ́ lójoojúmọ́ prọfẹtẹsì káyọ̀ olúbóyè ọ̀làd dèjì CAC general evangelist nigeria and overseas lolúwo mọ̀ lò lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú ìfàmìróróyàn pastor es famuyide ọ̀ràngún regional superintendent pastor elisha o alalade ọ̀ràngún regional revivalist pastor j olú agbábíàká crusade coordinator tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ gbajúgbajù olórin ẹ̀mí pastor ẹ̀sùn ọ̀ládélé president CSC nigeria and overseas ọlọ́run ninety thirty ló fẹ́ ṣiṣẹ́ àtúnṣílẹ̀ ní ọ̀ràngún region ìpínlẹ̀ ọ̀ṣun ọlọ́run àwọn baba wa ń dóde ọ̀ ọ̀ràngún region ìpínlẹ̀ ọ̀ṣun alimadiri kababita aloga. òótọ́ ni kára ojú pépé la fi ṣiṣẹ́ ajé alimalik ababitas master key kọkùnrin ó jẹ́ ní kùtù àì kára ó kọfẹ́ kó o bọ́ lọ́wọ́ ara ríro àti bàrí fífà so kálẹ̀jọ obìnrin ó bá ìrọ̀rùn dé alimalik ababitas master key là ń pèrè yẹn egbòogi ìbílẹ̀ pọ́nbélé la fi ṣe kò sì lọ́tí nínú pété tọkùnrin tóbìnrin ló lè lò àmọ́ kò sí fún aláboyún àtọmọ tọjọ́ orí rẹ̀ ò tí ì pé ọdún méjìlá alimalik ababitas master key nafdac lulọ̀ǹtẹ̀ gbà ẹ papọ̀ kẹ̀ẹ́dá sọ fún ẹ ó rí i pé nǹkan jò nǹkan lọ bí ẹ fẹ́ rà á lẹ́yọ ẹyọ tàbí aláràtúntà ẹ kàn sí bestcourt investment company limited tó wà ní amúlòkó ọ̀dẹ́yàlẹ́ àjíà road ìbàdàn tàbí kí ẹ pé zero seven zero five seven eight six three one four eight tàbí zero nine zero seven four eight zero three two nine one almalik ababitas master key òun lèmi ń lò ìwọ náà gbẹlura kò mọ̀ ta bí ẹyẹ olóńgó. àdìmọ́dì kábàbí ta àlọ́gà. mo rí ọ lójú òkú. ó yẹ all white gospel ministry presents all white concert season six bó ṣe máa ń wáyé lọ́dọọdún nìyẹn ẹ̀kẹfà irú ẹ̀rí tọ̀tẹ̀ yìí with the theme all power matthew twenty eight verse eighteen friday seventeenth november ọdún twenty twenty three yìí gangan ni o venue kakanfo hall joyce b mobile ring road ìbàdàn time is eight pm àwọn ẹni àmì òróró tí ọlọ́run máa lò ni prophet labade moses special apostle mo adesina venerable superior evangelist olùṣèyí káyọ̀dé prophet dr timothy oyekunle pastor a.t williams Phillips, Reverend Dr. Edward K. Alabi, Bishop T.V. Adelakun, Songs Ministration by Evangelist Dr. Bola Are, Leko Remileko Amos, Kemi Riobo, Mr. Gbera, Moses Amoni, Israel Classic, Titi Euba, Fèrè Jésù, Ẹ̀ríwándé, Tófìmọ́ All White Choir, Pastor Oyebola Oyediran is the convener. Dress code is all white. The power of God will manifest in our lives as we come in Jesus' name. Be there. ẹ̀yin ọmọdé ẹ dìde àkókò baba kérésì ti wọlé dé tọdún ètò peléke fresh fm ìbàdàn last ninety eight point three fm àti tiwantiwa one hundred oh six point five fm ló ń pàwọ́pọ̀ ṣàgbékalẹ̀ baba kérésì tọdún yìí fáwọn èwe gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe lọ́dọọdún a tún ti fata fepo fiyọ̀ sí kó lè wà fantasi báwọn èwe bá ṣe ń wọlé wo baba kérésì tán gbàgbọ́ kabiti kabiti wọ́n tún máa fẹ̀bùn ilẹ̀ deep freezer tẹlifíṣàn home theatre washing machine àpò rẹsì gálọ́nù òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe fàjẹ́ ní bá bá ṣ ṣe ń ṣèdíje lọ́lọ́kùn òjọ̀ kan bí ijó ìlú lílù ìrìn oge ṣíṣàfihàn ọgbọ́n àtinúdá àtìdíje tá a mọ̀ á jìgbìjìgbìjìgbì ojoojúmọ́ nìyí ọmọ ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ látọjọ́ kẹ̀ní sọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá ti baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm ó fi máa wà ń kalẹ̀ àwọn nǹkan ṣeré ọlọ́kùn ọ̀jọ̀ kan pẹ̀lú àwọn nǹkan tó lè múnú àwọn èwe wa dùn fún wọn lóye mọ́ni gbàgbé láti pèsè sílẹ̀ bẹ́ẹ̀ sì máa pàdé àwọn ògbóǹtarìgì òṣèré àwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni òǹkọrin àti gbogbo pèdèpèdè fresh fm fm blast fm pẹ̀lú tiwantiwa fm tí wọ́n sì máa fara kẹ́ra pẹ̀lú àwọn èwe wa. dókítà yínká ayéfẹ́lẹ́ ọjà ni ó máa gba àwọn èwe lálejò tí ó sì máa bá wọn ya fọ́tò bá wọn dọ̀wẹ́kẹ̀. ẹgbẹ̀rún mẹ́ta three thousand naira lówó wọlé baba kérésì ọmọ kọ̀ọ̀kan táwọn ọmọ wo sì máa lọlé pẹ̀lú ẹ̀bùn tó lé kéńkà pẹ̀lú ẹ̀rín kéèké lẹ́nu wọn. aago mẹ́jọ àárọ̀ sago márùn-ún rọ̀lẹ́ baba kérésì wọ́n fi máa wà ń kalẹ̀ challenge ìbàdàn ẹ̀yin èwe ẹ sọ fún dádì àti mọ́mì alágbàtọ́ àtàwọn bàbá kérésì fresh fm blast fm àti tiwantiwa fm lẹ́fẹ̀ẹ́ lọ wò alala olólo alalala lólólo. Oh, oh. ǹjọ́ orí káyọ̀dé tó ṣẹ̀ṣẹ̀ já ọ̀ṣàrà ọkọ̀ tuntun tó sì tún ṣí ilé tuntun pẹ̀lú ẹ̀. àǹtí ṣadé ńkọ́ tó ṣẹ̀ṣẹ̀ sí ilé ìtajà ìgbàlódé ti kó gìrìgìrì bá ọ. ó ń ṣáró lójú ẹ ó ń wẹ̀ lójú àbí. <laughs> máa pàjù yẹn dé o làásílẹ̀ kedere. mo fẹ́ sọ àṣírun fún ẹ ó yàrá etí ẹ sílẹ̀. kì í ṣe jùjú o àmọ́ o máa nílò láti mú kí àwọn ènìyàn máa tẹ̀lé ọ tó bá fẹ́ ní àǹfààní sórí ìgbádùn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni o àwọn tí wọ́n máa dáàbò bò ọ́ lọ́tún lọ́sì àti láàárín tí wọ́n máa dúró tì ọ́ níwájú àti kó o lè ní ìfọ̀kànbalẹ̀ láti ṣe ìgbòkègbodò rẹ bó bó ṣe fẹ́ kíwọ náà lè máa ṣàjọyọ̀ rẹ lọ làsákò ni mò ń sọ nípa rẹ̀. ó yá gbéra báyìí lọ sí www.lasacoassuranceplc.com láti lọ wá irú ìdáàbòbò tó máa yí ọ káàkiri lasaco assurance plc ọ̀rẹ́ tó ṣe gbára lé national mobile vigil àgọ́ ìwòye twenty twenty three bẹ́ẹ̀ ni o iṣẹ́ òru alágbèéká àtijọ́ apostoli náà lábẹ́ bàbá wa pastor doctor ea ojo jp tún bọ̀ wá sí the apostolic church nigeria àgọ́ ìwòye area headquarters number two adenugba street beside honourable adesegun's house òkè èbúté àgọ́ ìwòye nípínlẹ̀ ogun. friday seventeenth november ọdún twenty twenty three yìí ìsọjí la máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ láago márùn-ún ìrọ̀lẹ́ ẹ̀kọ́ bíbélì ló máa tẹ̀lé láago mẹ́jọ àṣálẹ́ bákan náà faith clinic láago mẹ́wàá alẹ́ kó tó di wípé ìṣọ́ òru máa tẹ̀lé láago mọ́kànlá alẹ́ títí di àf àfẹ̀mọ́jú ọjọ́ kejì iṣẹ́ òru yìí bó ti wà fáwọn ọkùnrin bẹ́ẹ̀ náà ló wà fáwọn obìnrin o àwọn tí ọlọ́run máa lò ni pastor dr ea ojo jp general coordinator pastor io jẹ́misẹ̀nìyàn àgọ́ ìwòye area superintendent lolùgbàlejò pastor dr lo ọládélé lọ́nà territorial administrative secretary pastor dr sgo uye jp vice president the apostolic church nigeria and lọ́nà territorial chairman friday seventeenth november ọdún twenty twenty three yìí máa bọ̀ kájọ gbàdúrà papọ̀ èmi pẹ̀lú ẹni ìyanu kan lọ́dún yìí lórúkọ jésù ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn à ń tẹ̀ sí eh, ọwọ́ iwájú. má bínú o má mi ah, wá. Ah, dáàdì wá dáàdì wá. Eh, ẹ wọ́n ti wọ́n ní ah, wọ́n ní panla tó sọ náà ní stockfish. ẹ. Eh. eh so pé ó nípa la gbígbẹ. irọ́ èmi náà mo sọ pé bó o bá ti ká gbígbẹ á mọ̀jẹ̀ yíyan tí ẹ ń yan fúnra wa ń bí. ẹ ọmọ pé mò ń béèrè lẹ́ẹ̀kan pé èwo ni stockfish yín tẹ̀ mọ́ kó wá láti Norway o wọ́n wá fi ṣọwọ́ sí mi pé. ìyún òun máa tóbi so wọ́n kàn yọ gbogbo àwọn egungun inú ẹ̀ wọ́n wàá gé kéékèèké wọ́n wàá oven dry rẹ̀ tí ó wàá gbẹ. bí ọbẹ̀ olè yẹn lè fi dá sèré àfọ. èèyàn lè fi ṣe ọ̀gbọ̀nà ìyẹn lè fi ṣe ẹ̀fọ́ rírò ìyẹn lè fi ṣe ẹ̀fọ́ ẹlẹ́gùsí. Ah, tẹ̀fẹ́ ẹlẹ́gùsí ni mo dé dúró. <laughs> àbí kéèyàn fi ṣe concoction rice. báwo mo ṣe lè rí ti ẹ̀fọ́ ẹlẹ́gùsí yẹn. ẹ̀fọ́ ẹlẹ́gùsí. tá a bá ṣe ń parí ètò. bẹ́ẹ̀ ṣe rí. ẹ bẹ́ẹ̀ ni bóyá ká ọ̀dà tí a fi stockfish yẹn ṣe. bóyá ká ọ̀dà. Eh, of course bá mi ọ̀dà. <laughs> oh yes of course order. I will order on my name we pay the bills on your name. ah bàbá ń gbọ́ mi gbọ́ o <laughs> nẹ́tíwọ̀kì yóò dá o <laughs> ka ìròyìn yìí gbọ́ o <laughs> nẹ́tíwọ̀kì bá dì mí o. ẹjọ́ lọ ìpínlẹ̀ Èkó ilé ẹjọ́ ti ń gbọ́ ọ ẹjọ́ kòtẹ́milọ́rùn nípínlẹ̀ èkó òun ló ti dá ẹjọ́ kòtẹ́milọ́rùn ti ẹgbẹ́ òṣèlú alábùradà people's democratic party pdp àti olùdíje sípò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ìpínlẹ̀ èkó ọ̀mọ̀wé abdulaziz adédìran tó pè tako àtúnyànsípò gómìnà babájídé sanwóolu àti igbákejì rẹ̀ ọ̀mọ̀wé ọbáfẹ́mi hamzat gẹ́gẹ́ bí àjọ tí ń gbáròyìn jọ lórílẹ̀‐èdè nàìjíríà bó ti ṣe gbá ìròyìn ọ̀hún jọ tẹ́kí tí àwọn akọ̀ròyìn Nigerian Tribune náà sì kọ́ sójú ìwé ìròyìn ìwé kẹta èyí tó jáde fún tàárọ̀ òní wọ́n ní lórí ìpinnu ẹjọ́ ilé tí ilé ẹjọ́ ti ń gba awuyewuye tó ṣúyọ lẹ́yìn ètò ìdìbò nípínlẹ̀ Èkó tó gbé kalẹ̀ ìyún lọ́jọ́ karùndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2023 tó sì ń fìdí ìjáwé olúborí Sanwó-Olú àti Hamzat múlẹ̀ nínú ètò ìdìbò tó wáyé ní ọjọ́ kejìdínlógún oṣù kẹta ọdún 2023 ó ní àwọn tí wọ́n pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn wọn láwọn ẹ̀rí máa jẹ́ mi ṣó àwọn ẹ̀rí tó dúró re láti fi ta ko bí wọ́n ti ṣe ní Sanwó-Olú àti igbákejì rẹ̀ wọn ò kójú òṣùwọ̀n tó láti díje dupò gómìnà àti igbákejì gómìnà ní ìpínlẹ̀ Èkó tó sì tún jẹ́ pé wọ́n ṣe ayédèrú àwọn ìwé ẹ̀rí kan wọ́n ní ilé ẹjọ́ kò tẹ́mi ní rárá o kò jọ́ kò jọ́ lákè bẹ́ẹ̀ ni kò wá jọ́ ní èkó fún ẹgbẹ́ òṣèlú PDP àti olùdíje sí ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọn ni bó tilẹ̀ jẹ́ wípé àwọn ọ̀rọ̀ kan òun ló ṣe bẹ́ẹ̀ tó jẹyọ lásìkò ètò ìdìbò ṣáájú ètò ìdìbò àtìlẹ́yìn ètò ìdìbò wọn ní ṣùgbọ́n síbẹ̀ náà nǹkan ẹgbẹ́ òṣèlú PDP kùnà o láti máa mú àwọn ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó wá síwájú ilé ẹjọ́ ọ̀hún láti fi wọ́n láwọn èèyàn ọ̀hún ọwọ́ òfo òun náà ni wọ́n mú wá síwájú ilé-ẹjọ́ ọwọ́ òfo náà ni wọ́n sì tún padà kúrò níwájú ilé-ẹjọ́ ọ̀hún nítorí pé gbogbo ẹjọ́ tí wọ́n pè wá síwájú ilé-ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ọ̀hún kò rá àti fi ẹsẹ̀ méjèèjì rẹ̀ kó fi dúró re o wọ́n ní ṣe wá rí tẹgbẹ́ òṣèlú PDP nìkan kan la rí wọ́n ní tẹgbẹ́ òṣèlú Labour náà ilé-ẹjọ́ tún ṣe bẹ́ẹ̀ ó dàánù tíketíke ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ti ẹgbẹ́ òṣèlú Labour àti olùdíje sí ipò Rhodes Rhodes Vival tí pè wọ́n ní kò sí nǹkan kan tó wà nínú ẹjọ́ ọ̀hún òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ àṣà tí ò ní kánú gbà òun náà lẹ́jọ́ ọ̀hún nídìí èyí ń kọ́ àwọn ti dàánú o kò fi ẹsẹ̀ rinlẹ̀ dáadáa tó níwájú ilé ẹjọ́ náà ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn nípínlẹ̀ èkó ni àwọn fìdí ẹ̀ múlẹ̀ pé gómìnà babájídé sanwóolu àti igbákejì rẹ̀ ọ̀mọ̀wé ọbáfẹ́mi hamzat náà jáwé olúborí nínú ètò ìdìbò sípò gómìnà tó wáyé lọ́jọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹta ọdún 2023 nípínlẹ̀ èkó. bí nǹkan ṣe wọ́n ní nàìjíríà báyìí inflation nù English bó ṣe á ti gbẹ́nu sókè wọ ìdá mẹ́tàdínní ọgbọ̀n nínú ọgọ́rùn-ún ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ twenty seven point three three percent ní inflation rate lọ́wọ́lọ́wọ́ báyìí èèmọ̀ wọ́n ní eléyìí náà láàrí àpẹẹrẹ rẹ̀ lára bí owó oúnjẹ tí à ń rà nílẹ̀ yìí bó ṣe á gbówó lórí ju ti tẹ́lẹ̀ lọ àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa ọrọ̀ ajé àwọn ni wọ́n ṣàlàyé ẹ̀ pé inflation ti á bí owó oúnjẹ tó gbẹ́nu lọ sókè nílẹ̀ hmm. yìí ok lójú ìwé ogún page twenty Vanguard tó rọ̀ yìí Wálé Ẹ̀dùn ló ti sọ̀rọ̀ sókè pé àtúntò ìjọba àpapọ̀ Nàìjíríà òun náà ni ó dá ọrọ̀ ajé wa padà síbi ògo rẹ̀ a sì fi pèsè iṣẹ́ a sì fi má dínkù bá ìṣẹ́ òun ìyà burúkú ti ń jẹ ọmọ nàìjíríà lásìkò yìí mínísítà ètò ẹ̀náwó nílẹ̀ wa wálé ẹ̀dùn òun náà ló ti yọjú ọ̀rọ̀ síta pé ìjọba àpapọ̀ nàìjíríà ti ṣetán wọ́n sì tún ṣòkòtò wọn sókè láti mú àtúntò tó ní ìtumọ̀ ta sánsán ba ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí lọ́gán tí ìdàgbàsókè bá sì ti ń ba ọrọ̀ ajé tán òun náà ni wọ́n mọ̀ lo ìlànà fi pèsè iṣẹ́ fún ọ̀gọ̀ọ̀rọ̀ ọmọ nàìjíríà tí òrìṣẹ́ kan àgbámú tí wọ́n sì fi tán ìṣẹ́ àti òṣìkò lára gbogbo ẹni ìyà tó ti mu bí omi ní orílẹ̀-èdè nàìjíríà ìròyìn yẹn ni pé ọlọ́run ó fún yín ṣe o ojú ìwé ogún ìwé ìròyìn Vanguard tó rọ̀ yìí ni mo ti rí yẹn kà jáde ẹ wá tẹ̀lé mi ẹ jẹ́ á lọ wo ìròyìn kan ìròyìn ọ̀hún òun náà ní ń wò yóríyórí bí ẹni ọkọ̀ jálẹ̀ lójijì wọ́n ní ó kéré tán àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n kù díẹ̀ kí wọ́n tó ìgbà níyì àwọn kan ìwé ìròyìn kan ní wọ́n lé nígbà òun náà ni wọ́n fagilé ìwé ìrìnrìn àjò wọn visa ní sí ilẹ̀ Saudi Arabia ẹjẹ́ á wo èyí tó pé one seventy seven pé àwọn ọmọ Nàìjíríà mẹ́tàdínní ọgọ́sàn-án ẹjẹ́ á wo èyí nínú Punch ojú ìwé keje ìwé ìròyìn Punch ni wọ́n kọ eléyìí sí òkè wọ́n ní iléeṣẹ́ aṣojú ilẹ̀ Saudi Arabia àná ti ṣe ọjọ́rùú Wednesday ni wọ́n sọ ìdí rẹ̀ tí wọ́n fi fagilé ìwé ìrìnrìn àjò sí ilẹ̀ Saudi Arabia tí wọ́n fún àwọn ọmọ Nàìjíríà pàápàá àwọn arìnrìn-àjò pẹ̀lú bàálù Air Peace láti Nàìjíríà lọ sí Jeddah ní Saudi Arabia ìdí rẹ̀ tí wọ́n fi fagilé wọ́n ní ìdí ìfagilé ìwé ìrìnrìn àjò wọn òun náà ni pé wọ́n tako ìlànà àgbà arìnrìn àjò entry rules sí orílẹ̀-èdè Saudi Arabia ìròyìn yẹn pé òkè one seventy seven òun ni punch pé lójú ìwé kẹsàn-án ìwé ìròyìn ti uh, Vanguard ọ̀tàlérúgba ó lé mẹ́rin two sixty four òun náà ni visa ti Vanguard ni wọ́n fagilé ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard ẹ lọ mọ bó ṣe jẹ́ àjàbalẹ̀ ajá balẹ̀. bàbá àdáni mọ́gò onísàmúlò aláǹbọ̀ wá síbàdàn ìwọ ló kàn láti sọ tẹ́símọ́nì. gbogbo ìlú Ìbàdàn ti ń parí lọ. inú ìpàdé ọjọ́ méjì nílùú ìbàdàn. bí jésù ti fẹ́ péré òpin ọdún fún gbogbo olùgbé ìbàdàn. ire rẹ ò ní dàpínlẹ̀ ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run àlàyé àtàwọn olórin ẹ̀mí bíi kẹ́mìrì ó bò. tèmi tọ́pẹ́ ọmọ alágbàwí. wọ́n á máa kọrin ẹ̀mí. wòlíì sàmúlò alọ́dámímúgo. wọ́n á máa da òróró ìgbẹ́dídé àti ìtura lé gbogbo èèyàn lórí. lọ́jọ́ sátọ́dẹ̀ eighteenth november aago méjì òwúrọ̀ seven a.m. lọ́jọ́ sunday aago mẹ́fà ìdájí six a.m. la ó padà. dayland event center opposite gbaremu market paragon star sango ẹlẹ́yẹlẹ́ ròdùn ìbàdàn la ó ti pàdé o. bẹ́ẹ̀ láyé wọ́nà wọ́n kánsẹ́lì máa wà láti rí wòlíì. ọlọ́run ayérayé ò ó lóko dídán dídán praise in power night. ìṣẹ̀lẹ̀ ìyìn àti agbára ti ìpàgọ́ ìyìn pípẹ́ ọlọ́dọọdún tí ìṣẹ̀lẹ̀ kejìlá irú rẹ̀. ọdọọdún ni ọ̀rọ̀ gòjìgò tí ń gbé náà ló ń ṣiṣẹ́ agbára. wọ́n ń ṣe bẹbẹ bíi tàtijọ́ láti pèsè ìyẹn alágbára yìí. prophetess florence olùdàmọ́lá jp ní èmi àwọn wòlíì kọ sí láti máa ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún. ẹ kò rí tọdún ní. èmi ni tí ń jẹ́ èmi ni. gẹ́gẹ́ bí exodus orí kẹta ẹsẹ̀ kẹrin láti fìdí rẹ̀ múlẹ̀. láti sunday november twelve títí lóde sunday november nineteen twenty twenty three ló fi máa wáyé. ìsọjí máa wà láago praise and prophetic power night ní tọjọ́ friday november 17 sunrise àti gàrí wà fún igba ènìyàn tó bá kọ́ dé lọ́jọ́ friday praise night láago méje ìrọ̀lẹ́ ìsì ìdúpẹ́ lọ́ọ́ fi kẹsẹ̀ rẹ̀ ńlẹ̀ lọ́jọ́ sunday november nineteen ọ̀pọ̀ olórin ẹ̀mí ló ti wà ní ìgbáradì èlẹ́jà kìtúndé ọlọ́run sọ bẹ́ẹ̀ evangelist bukola akíndé ṣẹ̀wẹ̀lẹ̀ jésù gbogbo ìjọ christ testimony and restoration ministry wà ní protective stroke seventeen testimony arena ẹ̀rí jésù close ọmọlẹ́sọ̀ ọ̀gá ńlá nítòsí báńkì olódó lójú ọ̀nà ìwọ́dọ̀ di ìbàdàn prọfẹ̀tẹ̀ florence olùdàmọ́lá jp ní ìmọ̀ àgbà gbogbo ènìyàn lálejò zero eight zero six zero two four eight six five two praise and prophetic power night jẹ́jọ́ pàdé ń bẹ́ẹ̀ ajá mọ́gàjí Lukman lanlẹ́yìn ó ń ké ọba wa aliaji muritala olúmini olúòkun one aláyùnrẹ́ tìdí ayùnrẹ́ fún ti ìgbàlejò àwọn ọba aládé tuntun nílẹ̀ ìbàdàn eléyìí tí yóò wáyé lónìí ọjọ́ kẹrìndínlógún oṣù kọkànlá ọdún 2023 tá a wà yìí gbọ̀ngàn ìpàdé ní Green Event Center ní dédé aago mẹ́wàá òwúrọ̀ gẹ́rẹ́gẹ́ Thank you. téèyàn bá ń ṣiṣẹ́ tí ń bá ń rọ́wọ́ yọ ojúlówó electronics tó ṣe é lò gbà lọ́tọ́ láti máa bá nú ilé àti lọ́fíìsì irú ẹni bẹ́ẹ̀ solar telecoms and electronics fónírúurú electronics for ọ́fíìsì ilé ìtura ilé gbé electronics bíi flat screen tv power generators home theatres deep freezer ceiling fans àtàwọn air conditioners lóríṣiríṣi ni gbogbo electronics tẹ́ bá ń fẹ́ lọ́dọ̀ wọn bákan náà ń làwọn android phones àti iphones nípele nípele bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí bẹ́ẹ̀ bá ṣe ń rajà pẹ̀lú ẹ̀dínwó lọ́dọ̀ wọn lẹ́tùmọ̀ gbẹ̀bùn tó jọjú àwọn ilé ìtajà solar telecoms and electronics electronics wà ní challenge wọ́n wà ní palm shopping mall wọ́n ń bẹ nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ eyon filling station ní yàgànkú wọ́n wà ní opposite heritage mall ní dùgbẹ̀ wọ́n wà ní isolac building àti solat mega store ní mọ́kọ́lá bákan náà ni wọ́n wà ní àbáyọ̀mí bus stop ní wòrò ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six four one tàbí zero nine one six nine nine eight one six two four ní solar telecoms and electronics shops quality ni ẹ yàn láàyò. come closer. That is the sound of millions of Nigerians with hope and aspirations going about their day with one simple goal to win in life despite all odds. Now, listen closer. Congratulations! The Entrepreneur Award of the Year goes to Of Reaching Your Full Potentials. In a world of uncertainties, you need all the help you can get to stay protected so that nothing stops you from being your best self. Visit www.lasacoinsurance.com or call us today to get a Lasaco insurance plan to keep you covered for life. At Lasaco Assurance, we go the distance with you so that your dreams can become reality because truly, if it matters to you, it matters to us. Lasaco Assurance PLC, a friend you can trust. àjàbalẹ̀. à ń fàsìkò yìí ṣèrántí bàbá wa chief major festus lásànkádé adéwùmí ọ̀gẹ́fọ̀n tí gbogbo èèyàn mọ̀ sí bàbá ìmọ̀là bàbá jáde láyé lọ́jọ́ kẹrìndínlógún oṣù kọkànlá ọdún 2004 ó ti pé ọdún mọ́kàndínlógún báyìí bàbá wa onínúure abiyamọ tòótọ́ gbogbo ìwà rere tẹ́ ẹ fi lélẹ̀ ó ń jẹ́ àtọ́nà fún gbogbo ọmọ ẹbí e ará ọ̀rẹ́ àtàwọn ojúlùmọ̀ títí láyé la ó máa ṣèrántí rẹ̀ olùkéde architect adéwùmí ọ̀gẹ́fàn àti adéníyì ọ̀gẹ́fàn lórúkọ gbogbo mọ̀lẹ́bí adéwùmí ọ̀gẹ́fàn lápapọ̀ orúkọ mi ni àṣàkẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ilé mo ti sin oríṣiríṣi adìẹ rí ní nǹkan bí ọdún méjì sẹ́yìn nígbà tí tóyìn ọ̀rẹ́ mi rí bí mo ṣe ṣe wàhálà lórí àwọn adìẹ yìí ó wàá sọ fún mi nípa adìẹ nọ́ìlà mo fi tó baálé mi létí bí a ṣe bẹ̀rẹ̀ sí ní sin adìẹ nọ́ìlà nìyẹn èmi ni tìyín ní tòótọ́ láìpẹ́ ọjọ́ ìyàtọ̀ hàn àǹfààní jabua ló wà nínú sísin adìẹ yìí sísin adìẹ nọ́ìlà fi mí lọ́kàn balẹ̀ àwọn adìẹ mi ò kí ń kú bíi ti tẹ́lẹ̀ ṣé ti èrè tabuwa tí mò ń jẹ ni ká sọ ni àbí ẹyin tí mò ń rí tà lóòrèkóòrè ni ká wí kódà mo ràn bálẹ̀ mi lọ́wọ́ pẹ̀lú ríra àwọn nǹkan díẹ̀díẹ̀ tí ẹbí wa nílò yàtọ̀ sí owó tí mò ń rí lórí sísin nọ́ìlà mo tún jèrè ìlera tó péye èmi àti àwọn ẹbí mi jẹ ẹyin àti adìẹ lóòrèkóòrè láì òwò mi lára. dàbí àṣàkẹ́ ra nọ́ìlà ta nọ́ìlà jẹ adìẹ àti ẹyin nọ́ìlà. láti rí ojúlówó adìẹ nọ́ìlà rà á láti iléeṣẹ́ amo farm cibra archery fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé zero seven zero zero six zero zero zero six zero zero jamiatu shamsul arifina bilayi tẹ̀lékà ti tìjàní alihamariya ìlọrin nàìjíríà ń pe gbogbo àlùmọ̀ mùsùlùmí síbi àjọ̀dún mọ́dúnrún nàbí yìí bàbá fún àgbà twenty twenty three fún ọjọ́ mẹ́ta gbáko ọjọ́ àkọ́kọ́ thursday sixteen november twenty twenty three zikiri night ọjọ́ kejì friday seventeen november àkàsí irun jimá láago kan ọ̀sán ayélujára láago márùn-ún rọ̀lẹ́ nọ́fìlà láfi káàdì ẹ̀ ńlẹ̀ láago mẹ́wàá alẹ́ tó bá wá di ọjọ́ kẹta sátidé november twenty three àkàsí àdúrà fún bàbá fún àgbà ìwé náà ní àwọn òlọ́fà àti mùkàdímínà tuntun láago mẹ́wàá àárọ̀ mọ́dúnrún mẹ́bí yìí lálẹ́ mọ́jú kẹrẹlẹ oníwàásí ni sheikh umar farouk sọ́ìbùl bayan wa tibayan madinatu istijaba sheikh ahmed falonso street off specialist hospital road alágbàdo ìlọrin làwọn ètò yóò ti wáyé olùkéde bọ́dí láti sheikh al khalifa mọ̀dásí yusuf báàmì ìbàdàn. ويا عيني ويا قلبي لما الله pépé mà ara ríro kò sí mọ́ àwọn ká ti sá lọ àrùnmọ́lẹ́gùn ẹ̀yìn dídùn làkúrẹ́ ìgbé wọ́n ti lọ́ọ́ wá bí wọ́n sí. kára o lè pé bàmù rẹ̀ àtòrà dáadáa. kòkó kò lára o t'a le. gbéra ńlẹ̀ k'o dìde. kára o lè pè n ban. àtòrà wọ̀ àtòrà pẹ̀sẹ̀ àtòrà dáadáa. kegun tó kegun nà. kára o ya gágá. ara ń ronú tẹ́lẹ̀ kò ronú mọ́. tẹ̀bá ti fi kára o lè pè n ban ra. lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń ṣiṣẹ́ wọnú igun. tó sì ń ṣe àtúntò rẹ̀. òṣùbù yẹ̀kẹ́ fa párọ̀ tàbí fi ẹsẹ̀ fi kára o lè pè n ban bọ̀. káì ara rẹ̀ ó lè padà yakinlala. action action. ó jẹ́ àwọ̀ká àròmọ̀lẹ́gun làkún ìgbé ara ro, tàbí ẹ̀yìn dedun. kára o lè pè n ban lọ́kọ̀ gbogbo wọn agbára pọ̀ kára ó lè pè ń bá a. tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká po oògùn òyìnbó ló ṣe é kára ó lè pè ń bá a. ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ pín ìrèpàtú òpèrè ta pàtà pọ́npọ́n kára ó lè pè ń bá a. ó kì í síbẹ̀. kára ó lè pè ń bá a mú rẹ àtúrà dáadáa. kò mà sọ ohun tọ́lọ́run mi kò lè ṣe fẹ́mi ọmọ rẹ̀ o kò sọ ohun. ṣe lásìkò rẹ̀. kan wà tí kì í bá tì tó ń ṣiṣẹ́ àmì àtagbára nínú ìjọ world healing evangelical church prophetic and revival ministries soludo layout alexandra odualaro amak nursery primary school àpáta ìbàdàn agbára ọlọ́run kì bá tì ni ó tún máa rìn kọjá lára ọ̀tọ̀ nínú ìpàdé wákàtí méjìlá pẹ̀lú olúwa olóṣù mẹ́ta mẹ́ta ní gbogbo ọjọ́ kejìdínlógún oṣù kẹta síra wọn eighteenth of every three three months aago márùn ìdájí sí márùn ìrọ̀lẹ́ ni plan to attend this edition your miracle is certain with christ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run yóò máa d da ìpè pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ fún ìtúsílẹ̀ rẹ. olùgbàlejò ni pastor mrs v o fàjẹ́mísìn. join thousands of people this quarter at world healing evangelical church soludo layout alexandra odualaro amak nursery primary school àpáta ìbàdàn tèmi tiẹ̀ kò ní ṣòro ṣe lórúkọ jésù àmín. nàìjíríà p sixty three ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé the big thing is finally ẹ̀ tí pọ́ǹpì tó kórè dé. <laughs> gbogbo ọmọ nàìjíríà ká máa bára wa yọ̀ gbogbo àwa tìpínlẹ̀ ọ̀yọ́ ká máa kíra wa kú oríire the big thing ti lè ṣe wa ti pọ́ńpì concept ṣèlérí ẹ̀ a fi ń sọrí àjọ̀dún òmìnira sixty third independence anniversary orílẹ̀-èdè nàìjíríà ó ti bẹ̀rẹ̀ ó ń lọ lọ́wọ́ ó di di sixty three days ní o ẹ̀yẹ́ ra lẹ̀ báyìí léyìíkéyìí sáìtì wa kẹ́gbẹ̀mú six hundred and thirty blocks ó jì gbèjìgbèjìgbè ọ̀pọ̀lọpọ̀ blocks tó bá ilé ńlá tẹ fẹ́ kọ́ débi tó lápẹ̀rẹ̀ tí pọ́ńpì concept ló tó ṣerú ẹ̀ ẹ̀ tètè má bọ̀ báyìí ọ́fíìsì wa ti pọ́ńpì concept tó wà ní nọ́mbà twelve àrẹ́tẹ̀dú street àrẹ avenue new Bodija Ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórede àti múrewa àmúrewa ṣe máa ṣe nìyẹn tí pọ́ńpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ńpì concept developer that cares bàbá dájọ́ ọjọ́ àpé bàbá dóṣù oṣù àkó gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọlọ́lá jùlọ ẹnjìníà olúṣèyí abiodun makinde ń fi tìfẹ́tìfẹ́ pé gbogbo ènìyàn àtàtà. a ó ṣí mọ́ṣáláṣí tàdọ́múnú ládọ́gba o. àwọn ènìyàn jàǹkànjàǹkàn ni yóò péjú pésẹ̀ síbi ayẹyẹ ọ̀hún gómìnà ìpínlẹ̀ kwara ọlọ́lá jùlọ abdulrahman abdulrasaq gómìnà ìpínlẹ̀ bauchi ọlọ́lá jùlọ bala muhammed chief imam ilẹ̀ ìbàdàn sheikh abubakar agbọ́tọmọ kékeré ààrẹ mùsùlùmí tilẹ̀ yorùbá ẹ̀dó àti delta alhaj dahud makanju ọlákiọlá didemak àti igbákejì gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ barista abdulrahim bayọ̀lọ́wọ́ orí adé ọjọ́ náà ni olúbàdàn tilẹ̀ ìbàdàn ọba mahood ọlálẹ́kan balógun alẹ́kùn mádé ẹlẹ́ẹ̀kejì lábẹ́ alága alhaj muhammadu saad abubakar cfr sultan tìlú sokoto the president general nigerian supreme council for islamic affairs thursday november sixteen aago mẹ́rin ìrọ̀lẹ́lẹ̀ tó bẹ̀rẹ̀. come closer. That is the sound of millions of Nigerians with hope and aspirations going about their day with one simple goal to win in life despite all odds. Now, listen closer. Congratulations! The Entrepreneur Award of the Year goes to Of Reaching Your Full Potentials. In a world of uncertainties, you need all the help you can get to stay protected so that nothing stops you from being your best self. Visit www.lasacoinsurance.com or call us today to get a Lasaco insurance plan to keep you covered for life. At Lasaco Assurance, we go the distance with you so that your dreams can become reality because truly, if it matters to you, it matters to us. La Saco Assurance PLC, a friend you can trust. Ajá balẹ̀. Ajá àdúpẹ́ ajá àbálẹ̀ ń tẹ̀síwájú mọ́ńbé orí ẹ̀ tó kù òun náà ni a máa já sí yín ní etígbọ̀n mm. ẹ jẹ́ á tún lọ wo kí ní ṣẹlẹ̀ lágbo òṣèlú ojú ìwé ìkọkàndínlọ́gbọ̀n page twenty nine punch tó rọ̀ òní mm-hmm. LP seventy five ẹgbẹ́ labour labour party wọ́n ti ṣàpèjúwe olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP Àtíkù Abubakar àti èròǹgbà rẹ̀ láti pé káwọn da ọmọ pọ̀ tọ́ káwọn ṣe ìdàpọ̀ mímọ́ wọn ní proposal yìí ó dàbí pé àwọn máa ṣe yes sí o bẹ́ẹ̀ ni o àmọ́ New Nigeria, New Nigeria People's Party NNPP ń tiẹ̀ sọ pé àwọn ó gba eh, àfojúsùn yìí wọlé èyí bí Àtíkù bá lè ṣe. E, àtìlẹ́yìn fún gómìnà tẹ́lẹ̀ ní Kano Robiu Kwankwaso tó díje nínú NNPP ǹjẹ́ òní bí wọ́n bá lè gbà á lálejò kó jẹ́ pé òun náà ni ó di olùdíje ìdàpọ̀ mímọ́ wọn ní ọdún 2027 tí yóò ti olùdíje APC kúrò lórípò ní 2027 bí wọ́n bá ti gba kọ̀ǹdíṣàn wọlé a jẹ́ pé àwọn ó ṣe ìdàpọ̀ mímọ́ níròyìn yẹn ń wí. ókè hmm. ẹ lọ sójú ìwé kọkàndínlọ́gbọ̀n punch sọ̀rọ̀ òní ojú ìwé kẹtàdínlógún ti Nigerian Tribune agbọ́nrin ti ètò ẹ̀kọ́ lórí bó ṣe jẹ́ pé àwọn tí wọ́n bá láǹfààní àti rí nǹkan gbà lọ́wọ́ ìjọba àpapọ̀ láti mójútó ètò ẹ̀kọ́ wọn gbé wọn lọ òkè òkun lọ fi ìmọ̀ kún ìmọ̀ nírètí ìjọba àpapọ̀ pé bí wọ́n bá ti fi ìmọ̀ kún ìmọ̀ tán o kí wọ́n máa padà bọ̀ wá sórílẹ̀‐èdè Nàìjíríà láti jẹ́ kí ìmọ̀ wọn wúlò fún ìdàgbàsókè ilẹ̀ yìí wọ́n ní ṣùgbọ́n rárá o báwọn ọmọ ilẹ̀ yìí bá ti rí scholarship gbà lọ́wọ́ ìjọba àpapọ̀ báyìí tí wọ́n tẹkọ̀ létí lọ́ọ̀lì òkèrè láti lọ́ọ́ fi ìmọ̀ kún ìmọ̀ wọ́n ní wọ́n tẹ̀pá sọ́ọ̀ ni wọ́n ní padà wá sórílẹ̀‐èdè nàìjíríà mọ́ wọ́n ní kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn fásitì tó jẹ́ ti ilẹ̀ gẹ̀ẹ́sì òun náà ni wọ́n rán àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà lọ àwọn tó jẹ́ wípé wọ́n wà lágbọ́nrin pé wọ́n lẹ́tọ̀ọ́ láti gba ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ọ̀hún kí wọ́n ṣe ìrànwọ́ fún wọn látọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní ṣùgbọ́n bí ẹ bá ti wá àkàtà tán kàkà kí wọ́n padà wá sórílẹ̀‐èdè nàìjíríà kí wọ́n sì wá máa fi wúlò fún ìdàgbàsókè ilẹ̀ yìí wọ́n ní rárá o níṣe ni wọ́n tẹ́pa sí orílẹ̀‐èdè nàìjíríà ẹni tóun jẹ́ akọ̀wé gbogbo fún àjọ tó mójútó bí wọ́n ti ṣe ń kó owó sí agbọ́nrin ètò ẹ̀kọ́ nílẹ̀ yìí Sunny Echano òun náà ni ó ṣìṣọ lójú ọ̀rọ̀ ọ̀hún lásìkò tí ń gbàlejò àwọn tí ń jẹ ọ̀gá àgbà láwọn ilé ẹ̀kọ́ fásitì nílẹ̀ gẹ̀ẹ́sì kan nílùú àbújá wọn ní ẹ̀chọ́nà náà ló ṣìṣọ lójú ọ̀rọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti ń kọminú lórí nǹkan tí ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ pé bí wọ́n bá ti láǹfààní gba ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ lọ sí ilẹ̀ gẹ̀ẹ́sì kí wọ́n lọ fi ìmọ̀ kún ìmọ̀ wọn ò ní padà wálẹ̀ yìí bí wọ́n bá ti parí ètò ẹ̀kọ́ tí wọ́n lọ fún wọn ní kò wáyé orí bẹ́ẹ̀ o ìgbésẹ̀ ní ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà ti ṣetán láti gbé báyìí láti rí i dájú pé bí a bá ti ń parí báyìí òun náà ni kí àwọn fásitì òun kí wọ́n mọ̀ dá wọn padà wá sí orílẹ̀-èdè nàìjíríà wọn ò kàn gbọ́dọ̀ jókòó sí ilẹ̀ òkèrè lẹ́yìn tí wọ́n ti parí ètò ẹ̀kọ́ wọn gẹ́gẹ́ bí ó ti ṣe ṣàlàyé síwájú ó ní ìbáṣepọ̀ tó dán mọ́rán òun làwọn ń fẹ́ kó wà láàrin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àti àwọn fásitì tó ń bẹ ní ilẹ̀ gẹ̀ẹ́sì ọ̀hún wọn ní díẹ̀ ganu tó fi jẹ́ pé ibẹ̀ náà ni ìjọba ilẹ̀ yìí yàn láàyò láti máa rán àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ fi ìmọ̀ kún ìmọ̀ sọ́wọ́ wájú tíjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ń ṣe ìrànwọ́ fún ètò ẹ̀kọ́ wọn wọn ní bí wọ́n bá ti wá ń kẹ́kọ̀ọ́ tán o ẹ dá wọn padà ní o ẹ má jẹ́ kí wọ́n fi ìdí mọ́ orílẹ̀-èdè tìyín ẹ jẹ́ mọ̀ bọ́ ńlẹ̀ ìpadà kí wọ́n fi wá wúlò fún wa ni lágbọ́nrin ètò ẹ̀kọ́ ọ̀hún bákan náà ọ̀jọ̀gbọ́n kan ní ilé ẹ̀kọ́ fásitì ti Ìlọrin Noah Yusuf òun ló ti gba àwọn tí wọ́n jẹ́ òbí àti alágbàtọ́ lámọ̀ràn pé kí wọ́n máa ṣọ́ra irúfẹ́ àwọn nǹkan tí wọ́n máa fún àwọn ọmọ wọn pàápàá jùlọ ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ tákẹ́kọ̀ọ́ mi ìgbéda ni owó rẹ̀ tó ralẹ̀ ó tó kọ́lé o wọ́n ní nídìí èyí kí wọ́n ṣọ́ra fúnrúfẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àtàwọn nǹkan míì tí wọ́n mọ̀ra fáwọn ọmọ wọn kí ó má bàa di pé wọ́n mọ̀ wọ àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn ajínigbé lójú bí wọ́n bá ti rí wọn tí wọ́n rí ìdẹ́gbẹ̀ngbẹ́ fóònù tí wọ́n gbé dání pé ah ọmọ yìí wọ́n rí jájẹ́ ńlé wọn nù ẹ̀jẹ̀ àgbè e. wọ́n bá palẹ̀ mọ́ wọn mọ́ wọ́n wàá máa béèrè dẹ́gbẹ̀ǹgbé owó lọ́wọ́ àwọn tó jẹ́ òbí fún àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún wọ́n nídìí èyí àwọn ń rọ̀ wọn ni kí wọ́n dákun kí wọ́n máa ṣọ́ra fún irúfẹ́ àwọn nǹkan tí wọ́n máa rà fáwọn ọmọ wọn pàápàá jù lọ àwọn tí ń bẹ nílé ẹ̀kọ́ fásitì. dòdò ń dá wà lọ́pọ̀ ọmọ nàìjíríà láàyè ìsàlẹ̀ tí wọ́n wà hmm. ẹ̀dùn arinlẹ̀ sì lọ́pọ̀ àwọn ọmọ nàìjíríà nílẹ̀ pẹ̀pẹ̀ tí wọ́n bára wọn èyí hùn náà ni ọjẹ́dà àwọn olówó tí wọ́n pé àwọn jẹ́ dòdò ń dá wà hmm. láàyè òkè hmm. bó bá rántí bó bá gbàgbé bó bá gbàgbé bó bá rántí ọ̀kan nínú orin àṣàkẹ́ ni lonely at the top lonely lonely àbí lonely. at the top àbí hmm. wọ́n ní ọ̀pọ̀ ọmọ nàìjíríà now they are lonely at, at the, the bottom. bottom. Ah, ọlọ́run ṣàánú. amómijé lójú abiyamọ ìròyìn kan níbẹ̀ lójú ìwé ogún page twenty punch fún ti ọ̀rọ̀ òní tí wọ́n rán wa létí ikú ti mama uh, calm down mami calm down Mama ọmọdékùnrin jòjòló ọ̀hún tí ìròyìn rẹ̀ àti òkìkí rẹ̀ tọ́làmìlaka káàkiri àgbáńlá ayé ní ọdún 2020 ṣe é rántí láòkó corona. Mm. nígbà tí ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu tó ké sí ọmọ yẹn àti mọ̀mọ́ ẹ̀ tó dá wọn lọ́lá tí ó sì mọ rírì wọn tí ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà sì bẹ̀rẹ̀ sí ní gbé wọn lárugẹ lẹ́nu lọ́lọ́ yìí làwa gbọ́ àgbọ́sọgbánù ìròyìn kan wípé mọ́mì calm down màmá yẹn gangan ó ti lọ gbẹ̀mí ara ẹ̀ hmm. ó commit suicide ẹni tó wá kọ ìròyìn sí ojú ìwé ogun punch tó rọ̀ ní Greg Odogu ni wọ́n ń porúkọ ẹ̀ ó ní bí olówó bá ń sọ pé àwọn wà lonely at the top ǹjẹ́ ẹ mọ̀ pé ọ̀gọ̀ọ̀rọ̀ ọmọ nàìjíríà wà lonely at the bottom ní ìsàlẹ̀ tí wọ́n di dòdò ń dá wà sí ó ní kí wá ní í ṣẹlẹ̀ sí wọn nísàlẹ̀ oríṣiríṣi fíagan fíagan àrélù oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ ayé àti lọ́bọ̀lọ́bọ̀ ní ń bá ọmọ nàìjíríà tí wọ́n jẹ́ dòdò ń dá wà lọ́wọ́ ìsàlẹ̀ wọn ráàyè gòkè bẹ́ẹ̀ náà ni ìsàlẹ̀ hàn wọ́n lè mọ̀ wọ́n ní fàpẹ̀rẹ̀ àmọ́ tó fa ìmọ̀ọ́mọ̀ fi ọwọ́ ara ẹni gbẹ̀mí ara ẹni ti màmá mọ́mì calm down yìí tí wọ́n pe ókọ rẹ̀ ní oore ọ̀fẹ́ olúwa làwa babalọ́lá ni ọmọ mọ́mì calm down àmọ́ tolú ìgè olóko obì gangan lórúkọ mọ̀mọ́ mọ́mì calm down tí ó gbẹ̀mí ara rẹ̀ wọ́n lọ́pọ̀ àwọn èèyàn ní sọ pé depression ni tí ọ̀pọ̀ èèyàn sì ń sọ pé inbank kankan fínra tí ò lè bẹ́ẹ̀ dá a láàyè sọ débi pé ó fi wá rò pin tí ó sì fi já ọkọ̀ ẹ̀mí ara ẹ̀ pàtì ẹni tó hmm. wá kọ̀ròyìn wá sọ pé hmm, ǹjẹ́ àwọn tí ń kọrin lonely at the top yìí ǹjẹ́ wọ́n rántí pé ọ̀gọ̀rọ̀ ọmọ Nàìjíríà tí wọ́n wà lonely at the bottom ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sí wọn gbẹnu tán kọjá sísọ ó ní ẹ wo owó oríṣiríṣi ń tà ń jẹ nílẹ̀ yìí tó ti gbówó lórí àwọn èèyàn oúnjẹ gidi ṣàjẹmọ́ hmm. ọ̀gọ̀rọ̀ ọmọ Nàìjíríà ò lè sanwó owó iléèwé ọmọ wọn ó ní iléègbé ó ti á di mọ́kàn ẹlòmíì jẹ́wọ́ olé lásìkò tí ìmọ̀bi tí ó bá dé ó ní ẹ wá wo ìgbésí ayé ti wá nira fún ọ̀gọ̀rọ̀ ọmọ nàìjíríà ọ̀pọ̀ nínú ìgbéyàwó ẹ̀ náà ni wọ́n kọjá nínú làlúrí tí wọ́n ní ìlàkọjá tó lágbára ọkọ ṣe ìyàwó ìyàwó ṣe ọkọ kínní kan wọn ò túká wọn ò túká gbogbo ẹ̀ ó ní ń tọ́ papọ̀ sórí ọmọ ẹlòmíì nínú ọmọ nàìjíríà tí ń bẹ ní bọ́tọ̀m rèé o ó ní ẹwà àwọn ọ̀dọ́ wa tí wọn ò rí nǹkan faradà wọ́n bá ti fẹ́ wọ depression inú ìwàkiwà wọ́n máa ń po kẹ́míkà pọ̀ tí wọ́n máa fi pa ojú kànàkànà ni ó ní ọ̀pọ̀ wọn ni wọ́n ń fín fínfín tí wọ́n ń lá lílá tí wọ́n ń jẹ jíjẹ tí wọ́n ń rún rún tí wọ́n ń mu mímu pé àwọn fẹ́ ṣàpàrònú rẹ lọ́pọ̀ ọ̀gbà náà ni kinní máa han ẹ̀mí wọn léèmọ̀ lọ́pọ̀ ọ̀gbà wọn ó dìdàkudà sí gbòòrò ó ní ẹ̀ wá wò ní ìsìn ọ̀pọ̀ àwọn tí wọ́n jẹ́ olórí ẹ̀sìn tí wọ́n pera wọn ní ikọ̀ àti ìríjú Ọlọ́run wọ́n ní wọ́n ti wá sọ̀rọ̀ àwọn di wọ́n wà ń jèrè láti paṣẹ tí wọ́n pè ní ogun ayé tí sì ìṣogun ayé ogun nàìjíríà ni ó ní láti paṣẹ bẹ́ẹ̀ ni wọ́n ti ń run nǹkan mẹ́lòmíì la ó lẹ́wọ̀ àwọn tó jó lórí òṣèlú náà àgbẹ̀rí wọn jẹ́ ńbo làwọn ń lọ o why Nigerians are lonely at the bottom ìròyìn yẹn pé ó deep gan o ẹ lọ sójú ìwé ogún ìwé ìròyìn punch fún tòró ó rí i pé ìròyìn olúwẹ̀ẹ́ kàkàkà.